إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run. Alhamdulillahi. A fi fún Ọlọrun. Alhamdulillahi. Ọba tó já sí nínú rẹ̀, ó fi sọ rẹ̀ sọ kọ̀ọ̀kan wa. Láti ibi tí a dúró nínú sí láti inú Suratul Baqara àyà 274 lánàá aláǹfààní àti yanjú àyà 274 níbi tọ́lọ̀ ti ṣe wá lójú kòkòrò nípa ká máa náwó sójú ọ̀nà ọlọ́run lọ́sàn-án lóru ní kọ̀rọ̀ àti ní gbangba bákan náà àwa bọ́ sórí rìbá níbi tọ́lọ̀ ọba ti ń ṣe àdéhùn yà fún gbogbo àwọn tí bá ń jẹ rìbá níbi tọ́lọ́ ń ti lóhùn ọ̀yẹ̀pẹ̀rẹ̀ wọn tó bá di lọ́rùn wọ́n wàá dìde bí wèrè bí ẹni táǹjà ti fọwọ́ bà adẹ̀jẹ́ kó yé pé èèyàn mẹ́rin àwọn ni wọ́n jìyà látara rìbá adẹ̀jẹ́ kó yé látinú hadithi anábìwa Muhammad sallallahu alaihi wasallam àwọn mẹ́rin yìí òun lẹni tọ́já sí pọ́ńyà ní lówó èlé bákan náà ẹni tó lọ yáwó èlé gangan yóò jìyà lọ́dọ̀ ọlọ́ ẹni tó jẹ́ akọ̀wé owó èlé ó wà nínú àwọn tí yóò jìyà bákan náà guarantors àwọn tí wọ́n so nídùú àwọn ẹlẹ́rìí àwọn ojú mẹ́tò àwọn náà ó jìyà lọ́dọ̀ ọlọ́ adẹ̀sàlàyé fún wa àwọn nǹkan tá a lè ṣe tá a fi ní kó sínú rìbá torí pé rìbá yìí yóò fa ìbínú ọlọ́run lórílẹ̀ ìyẹn ládébẹ̀ lónìí nígbà tá a bá ń ṣàlàyé lọ yóò fa kọ́lọ̀ ó dojú ogun káwọn ilówó èlé àwùjọ tí wọ́n bá ti ń jẹ rìbá wàhálà ni ó máa ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀rọ̀ rìbá yìí níbi tó lágbára dé tó bá di òpin ayé anábìwa Muhammad ọlọ́wọ́ àlọ́sọ́lá ó jẹ́ kó yé wa pé níbi tí rìbá tí yóò di tọrọ fọ́nkálédé ibi tí ọ̀rọ̀ owó èlé tí ò ní fẹ́ sẹ́nìkan tí ò máa jẹ kò ní fẹ́ sẹ́nìkan tí ò kó sínú ẹ̀ ẹni tó bá lóun ọ̀jẹ́ lójú ọ̀nà alẹ́ náà làwù bùbàrù eruku rìbá ó sì máa fẹ́ sí i eruku rìbá àlùbùbá eruku afẹ́fẹ́ atẹ́gùn rìbá bí ìjọ́sìn rẹ̀ bí ìgbà tí èèyàn bá fàájì tí atẹ́gùn wa ń gbèrú pẹ̀ bí ìgbà tí èèyàn bá ń kú lùbọ́ tó ní èmi ò kú lùbọ́ tó èmi wàhálà ní òní dọ́ọ̀tì níbi ó jókòó sí atẹ́gùn sì ń gbé wa bọ̀. àṣé ẹni tí ọba jẹ rìbá lójú ilé tá a bá fura náà làwọn gùn bá rù wú òun náà atẹ́gùn rìbá ọ̀fẹ́ sí i ìyẹn ló fà tọ́já sí gbọ́rọ̀ rìbá yẹn náà láàtò máa tẹ̀síwájú adẹ̀ ti sọ fún wa lánàá yẹn mọ́rò pé láì jẹ rìbá o lè méèkì ẹ̀ o lè méèkì ẹ̀ láyé o lè dèèyàn ńlá láyé láì ní yáwó èlé láì ní yáàyàn lówó èlé láì ní ìsàkọ̀wé owó èlé láì sì ní jẹ́lẹ́rì fún owó èlé agbọ́dọ̀ tó lè yé kódà ìwọ tọ́já sí pé àwọn òbí rẹ owó èlé ni wọ́n fi ń tọ́ tó nǹkan bẹ eléyìí ọ máa jẹ́tọ̀ fún ọ lódiwọ̀n àgbàtọ̀ ọ̀bá tí ìtọ́jú jábọ́ bàbá rẹ báńkì náà ti ń ṣiṣẹ́ ara àwọn báńkì tí wọ́n ti ń gẹ́gẹ́ kó owó èlé gangan òun ni wọ́n ń dín pẹ̀lú owó èlé wọn fi tọ́ ọ ní nọ́sírì bóyá kírẹ́ẹ̀kì gánà ti bẹ̀rẹ̀ sí ní fi tán ọdọ̀ àbí pẹ́ẹ̀pù òun ló fi lọ nọ́sírì ó tún fi lọ púrámárì òun náà ló fi lọ sẹ́kọ́ndírì nígbà tó tún dé yunifásitì àbó òde pólì ọlọ́ọ̀ṣẹ́ nce àbó òtí ẹ̀ wá fún kẹ́kọ̀ọ́ síwájú ọlọ́ọ̀ṣẹ́ masters ó ṣe phd gbogbo òtẹ̀mí ayé rẹ̀ ó ṣe àìkánù ó sàn án professional courses owó èlé yìí náà wọ́n fi sọ wàhálà ń bẹ fún ọ ṣùgbọ́n ló di wọn àgbà tó ò tí ì tó mọ́wọ́ lẹ́nu ìwọ gangan ò tí ì ní nǹkan kan tó o lè jẹ inú rẹ ò ní dùn sí owó èlé tí wọ́n fi ń fún ọ lóúnjẹ yìí wọ́n ń fún ọ ní pọ́ìsìn jẹ ni tọ́lọ̀ ń bá sàánú rẹ̀ o má kú sínú pọ́ìsìn tọ́lọ̀ ọ̀bá ní okú sínú pọ́ìsìn tó fi wá ti pé wọn náà wá ń rí tọrọ kọ́bọ̀ jọ́ nítorí ọlọ́run mọ́ jẹ́rú owó èlé yẹn máa torí gbogbo ara tó bá já sí pé owó èlé ló fi dàgbà fanáàrù áúláàbì iná sírú ara yẹn ṣé wọ́n fẹ́ kára ààrẹ kọ́ lẹ́tọ̀ọ́ síná ọlọ́run kó làwa ń bẹ̀ à ń ṣe ìsìláàmù àfẹ́ wọná àfẹ́ kíná ojú wa ẹ̀sìn adi àdíìsì kan àdíìsì táwọn ẹni wọ́n sọ́lọ̀ lọ́wọ́ àrẹ ọ̀sọ́lá tó bá wọn sàádé ọwọ́ ayẹ nìkan ní àmì ìrù wọn ìwọ̀njú lórí wọn lórí ìbájá ọba ń pàṣẹ àṣẹ bẹ́rìbẹ́rì ọya ẹlọ ẹlọ ṣẹ́gìjọ kí ló burú bí ọ̀tako kí ọ̀tako ṣẹ̀ríà jẹ́mọ́ tá à ń sọ yìí àbọ́kako ṣẹ̀ríà ni ọ̀tako wa ní

òun la fẹ́ ń ṣe ìsìláàmù tá ń lánàbí sọ̀rọ̀ bá ala sọ̀rọ̀ wa òjijì máa bá ọ kó yẹ omi kaná bá wọ náà yẹn wọn ò bá wọ ní lọ́dọ̀ ọlọ́run. àti mùsùlùmí máa ń gbọ́n mẹ́jẹ̀kẹ́ nìkan ó ti náà tẹ́nìkan bá ti náà àáfà yìí náà lè la máa ń sọ fáwọn kan tí wọ́n máa ń tanra jẹ àwa fẹ́ dẹni ọlọ́run tòótọ́ wọ́n máa wá sọ wọ́n máa kóòtù obìnrin kan gbèsè rí gbogbo òun báwọn ń kì àwọn ò kí nítorí káwọn ọmọ bá wọ náà àbí káwọn olè wà lè jẹ náà àwọn ọ̀gbàwẹ́ torí káwọn olè wà lè jẹ náà àbí káwọn ọmọ wọ náà àwọn ń kírun nítorí ọlọ́ àwọn ń gbàwẹ́ nítorí ọlọ́ àwọn ń kírun nítorí pé òun tó kí bọ́lọ̀ torí pé àwẹ̀ ẹni obìnrin kan à ń sọ abẹ́rẹ́ àdàríyà tó ní wọ bá ń owó ṣe fòun náà inú náà náà ni ó fòun sí kálóhùn bá ń ṣe owó tóun ṣe torí kóhun ò lè bá wọn mọ́tò wọn wá náà mú ni rọ́bì wá ọlọ́ wa kódà nínú kùránì ọba nínú ìròrí àwọn kan

tọ́lá sì ní ẹ̀sìn ni ọ̀tọ̀ ní tí ó tún gbé wá nínú súrọ́tùlù furukọ́n ọlọ́ka kùránì dáadáa àwọn rahman bá a bá lèèyàn jẹ́ ní ọlọ́run ọ̀gá ọ̀gá rahman àwọn ìbáàdù rahman àwọn first class nínú ọmọ àlùjànnà nìyẹn ọlọ́ka ròyìn wọn àwọn ẹni nígbà bá wá ń sọ̀rọ̀ wọn àwọn sọ pé rọ́bà ìfèrèfọ́ àná àbábájà àná ìná àbábà àkà nàbọ̀rọ̀. wọ́n ní wọ́n lọ́wọ́ bá tó làwádìí ya náà méjì àwọ̀ náà ìwọ́ wá ní kẹ́tẹ́kọ̀ bá tẹ́ láti rí jẹ́ tó kú wọn tẹ́lẹ̀ bíbí àti rẹ tó ọmọ sọ máa lẹ́nu àwọn ẹni ọlọ́run ọlọ́run ìyá náà àwọn ọ̀fẹ́ ọlọ́run méjì àwọ̀ náà Allahumma iná àlùkà àlìjá náà Allahumma àjírínà nínà náà ẹ̀rọ na láti rí kọ̀wé àlìjá náà àjíkọ̀wọ́ mọ̀ na

wàláì lálùjẹ̀ náà àní tọ̀ lálùjẹ̀ náà àní yàgbẹ́ àní sọ lálùjẹ̀ náà kò sí kọ́mọ́ lálùjẹ̀ náà kò sí kẹlẹ̀bẹ̀ lálùjẹ̀ náà obìnrin olùlóyún lálùjẹ̀ náà kò sí mẹ́sùn lálùjẹ̀ náà kò sí nífàásì lálùjẹ̀ náà kò sí bánújẹ́ lálùjẹ̀ náà kò sóoru lálùjẹ̀ náà kò sí wàhálà lálùjẹ̀ náà kò sóòǹkẹ́ lálùjẹ̀ náà àwọn àgbàgbé pé kìsìn sí wọn lọ́mọ dáná ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ náà lọ fẹ́ wọ̀nù mọ́tọ̀rọ̀ kìsìn àdàbí ìyẹn náà tọrọ fèrè dáhùn kóòtù ẹ̀sẹ̀ kíṣìkì àlùjẹ̀ náà kọ́lọ̀ ojú òun sí ìwọ lọ́ọ̀dà náà ń bẹ̀ ṣé wọ́n ní kúùkù lọ́ọ̀dà náà kíṣìkì àlùjẹ̀ náà ẹni kóòtù ẹ̀sẹ̀ tọ́lẹ́ẹ̀tì ókè ọmọ kó òró ògbẹ́ jẹ àníyá gbẹ̀lá àlùjẹ̀ náà kò tọ́lẹ́ẹ̀tì ìtumọ̀ tó ọ̀sọ̀ ni pé nígbà tí tọ́lẹ́ẹ̀tì àlùjẹ̀ náà inú náà lọ̀rọ̀ ẹjọ́ náà ibẹ̀ làwọn ọmọ náà ni wọ́n ti máa ṣe wèrè ń tiwọn ọlọ́mọdé àwọ̀ wọlé ìwọ tó bá gbérú ẹ̀ sọ̀rọ̀ táwọn agbérù rẹ̀ sí ọ máa dá padà fún wọn pé rọ́pà náà ìfìrí fún àná àrà àbàjọ ìnà àrà àbàjọ náà gọ̀rọ̀ ọmọ ọkọjá nǹkan èèyàn lè fara mọ́ sọ lómi wà yìí sí ni tẹ́ẹ̀sì bẹ̀ wà mẹ́rin pa ọmọ mẹ́rin pa ó sì ń yóò sì yá a mọ́ ọlọ́run níjẹ́ olóògbé ní àti sálọ fún èèyàn bẹ́ẹ̀

yaa àbúrò ọmọ bẹ́ẹ̀ lẹ̀ ìwọ náà wà á dàbá di wípé kọ́mọ́dà mi gbàgbọ́ yẹ pẹ̀lẹ́ lórí àwọn wọ́n yá àbá sídà sídà sídà ọlọ́run olóko ọmọ ọmọ ẹ lọ ni. náà yá àná mọ̀ ní lórí mọ ya wèrè ìyè ètò rẹ̀ wà sí tọ́jọ́ iná àbá àbá wèrè tó ní lórí yẹ fúnra rẹ̀ tọ́ ọ̀bá tó wá ṣe bẹ̀ àwòrán ọba wa ń sọ̀rọ̀ àwọn tí ń lọ ọwá kì wọ́n ìyẹn gbọ́dọ̀ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ owó èlé iná lọ́ba dé jama gbogbo ń tọ́ bá ti wá bá a gbọ́dọ̀ I do tell people last century tiwa ìkọ̀ century ọ̀hún mo ti gbọ́ ká ìfẹ́ yẹn lo two hundred years láyé mi tí ìgbọ́nu the last three four five years around kí ló one forty one thirty even ìdí rẹ tó one fifty last two three years tá a bá ti ẹ̀wá rí nǹkan tó o bá lo two hundred lásìkò tiwa ò lè lo three hundred hmm. ẹ má ti lè lò pé sìgá ayé ti sú ọ. wọ́n tọ́ wọn pé ọ̀gbọ́dọ̀ mú mílíkì mọ́ ọ̀gbọ́dọ̀ mú bọ́ǹpítà ọ̀gbọ́dọ̀ jòróró ọ̀gbọ́dọ̀ délé ọ̀gbọ́dọ̀ délé kò sí gbádùn nítorí ayé tó ní gbádùn lọ́wọ́ ń jowó èlé tọ́já sí pé yóò jó jìyà lọ́dọ̀ ọlọ́run máa alẹ́ ni tí ọba jowó èlé náà làwú gùbárù eruku owó èyí ọ̀fẹ́ sí i gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ wa èmi náà lo savings láwọn báǹkì wa wọn a máa bọ́ áàdì àwọn owó èlé kéékèèké kan máa tán bá ti aláàtì rẹ̀ kábúlẹ́ẹ̀tì irú owó òǹgbà fi fi sọ́dá kọ̀ bó sì wọ̀ kó kó ní kèé sáré owó rẹ̀ wọn ni ẹsẹ̀ ni wọ́n jà hmm, èyí ọmọ pé wọ́n sọ wọ́n pé interest accrued àbí kan ó ní mọ̀ sí máa ń savings tó o bá ń lọ́ọ̀kà rẹ balẹ̀ tó ti yé wọ́n mọ̀ tó yọ ọ́rùn kẹ́ni nínú owó ti ẹni irú àwọn owó èlé kọ̀ọ̀kan pàápàá ìwọ́n tó bá máa ń lówó lákàá tẹ́ sábà withdraw tó o bá ti withdraw púpọ̀ ó ti ní lóṣooṣù ó lè rádà àdá náà ibò kọ́mọ̀ ju twenty naira lọ kọ́mọ̀ ju seventy naira lọ kọ́mọ̀ ju seven hundred naira lọ kọ́mọ̀ ju one two lọ lára yọrú owó yẹn lọ sí sọ́dá kọ̀ọ̀kan má bàa jìyà lọ́dọ̀ ọlọ́ àwọn èèyàn béèrè àwọn kankan náà lánàá ọ̀rọ̀ ún mi kírẹ́dìtì àwọn gílò mtn ti sàláàtì kankan sincerely mo ti ka ọ̀rọ̀ àwọn àfáà lórí ẹ̀ àwọn àfáà ti pín sí méjì lórí ẹ̀ àta àwọn ulama fíìbì láàdì náà nàìjíríà kódà nínú àwọn àfáà ńláńlá nílùú wa ọ̀rọ̀ tiwọn náà pín sí méjì àwọn àfáà ńláńlá lágbàáyé ọ̀rọ̀ wọn pín sí méjì a rí ọ̀yá ti kí ló kú ẹ̀ wọ́n wá jáfẹ́ náírà àbí iye kan ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n rí sí pé owó sábìsì sàrẹ́ndà fún ọ̀nà já àwọn tó bá rí bá nínú wọn wọn ní kakún rí bá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lásìkò wa wọ́n ń jẹ́ kó yé wípé tá a bá lọ wo rìbá rìbá méjì ní ń bẹ rìbá fọ́dúlì wà rìbá náà sí à so orígbà míì ká èlé sórí nǹkan tá a yá àyàn máa gbọ́ mi ní hundred naira ọwọ́ àfisàn ìlú one oh one naira one naira orí ẹ̀rí ni àwọn láwọn yọ ọ 100 naira ìlú wọn fún naira jẹ́mọ̀ máa gbọ́ sórí àwọn àáfàá tó ní ọ̀rọ̀ wọn lónìí tèmi èmi ò kí ń yá ṣùgbọ́n tó já sọ báyìí ni pé àmánà ìlmíyà ní tí máa ń sàwọn ọ̀dọ́ tá máa ń dagboru àwọn ò kì í ṣe bẹ́ẹ̀ táwọn àáfàá bá sàwọn ọ̀rọ̀ kan jẹ́ káwọn èèyàn máa ń táwọn àáfàá sọ ìwọ́n lè mú stand stand tèmi ni pé kọ́ ọmọ ẹ̀yà bọ́rọ̀ mi credit rí bá ní pẹ̀lú àwọn àlàyé tí mo ti kà jẹ́ kí n fún ọ ní díẹ̀ nínú tí wọn náà fi máa rò pé à kódà tí èbá ṣe rìbá tán gan ọjọ́ mọ́rùn bá nàbí sọ pé ẹni tí ọba jẹ rìbá náà làwú bùbàrù eruku rẹ̀ ó ṣe kíni o èrò fi lọ́ọ̀fẹ̀ sí máa wo alákọ̀ọ́kọ́ ìwọ tó yáwó yẹn ìnira kan ló débọ̀ ìgbà ní èèyàn lè lọ́wọ́lọ́ bọ́ọ̀lù òun ni oríta káàdà ọ̀dẹ ilé ìṣèṣì àgbẹ̀ngbà tó di kéèyàn rí jáde dúró kàkà mo ti àbíkẹ́ ọmọ ìgbà náà orí ilé àkáǹtì mo ti ń bí èèyàn bá ṣe pé gbà ní nẹ́tíwọ́ọ̀kì ó tó dàrú bọ́ọ̀fẹ́ rẹ tí owó rẹ tí ó dàrú tó ní sọ ọ̀rọ̀ tí wọ́n sọ wà lẹ́yìn ó tẹ̀lẹ̀ sí ìbílẹ̀ gbogbo àkáǹtì mi kò sówó tó ṣe rí jáàjì bẹ́ẹ̀ ah, mo ní wọ́n lọ ẹrú kí ti fẹ́ pé o ò ní lè pè ìgbà bí ìtọ́ba tó bá àwọn èèyàn kan tán mọ̀ tó ó ah, tí tí mo nídìí owó sáré sí ìṣáájú mi náà létà ìrìn àdá padà fún ọ tàbí tí ìsọ́ọ̀lù mi ọmọ àwọn kan pé àkò létà abélé ìgboro lọ́wọ́ yóò lè sáré rí ìṣàkàdìrà tọ́lá sẹ́ni tí ìsọ́ọ̀lù tó pè ọ̀fẹ́ wà láì fọwọ́ lọ́dún fún ìbá sẹ́ni tí ọdún náà rí ìṣàkàdì sẹ́ni pé èèyàn máa àwọn èèyàn kan bẹ́ẹ̀ pé ọlọ́mọdé àárín náà kàn ga kò létà abélé kọ́mọ́ ibùn tí ọ̀bà yóò sáré rí two hundred kàkàgbà kéèyàn pe àmì ìrùfọ́lẹ̀ àmì ìrẹ́gẹ́gẹ́ lọ́lọ́mà ẹ̀ nọ́mbà láti bàrí pẹ́rọ pẹ́ ẹ̀ẹ́dẹ́bìtì èmi náà sì ní campus brother kìíní nọ́mbà wọn sí ó sọ àwọn òṣèrò kìíní kan ẹ̀bá sẹ́ńtì tó ọ̀rẹ́dẹ́ láti jàkà àbí sí wọn tọ́ bá lọ pé àbá àtìgbẹ́gbẹ́ ọlọ létí òròjẹ kàkẹgbẹ́ bọ̀ tó ní orí ìjà ìjìnlẹ̀ wà lẹ́rù gbòdò ẹgbẹ́ kò wọ́n kẹ́rọ bóòlù òde sínú ọwá ní ọ̀fẹ́ ní five thousand ìdáka ló ti sẹ́ndì ẹ̀sán kọ́ máa pè lọ lókù ṣùgbọ́n tá a bá wà wọ̀ máa wà àwọn nukutọ̀ àwọn nukọ́ọ̀t àwọn point tó fi já sí pé ó kò fi èmi lọ́kàn balẹ̀ fowó sáfíìsì nìkan náà ń já alákọ̀ọ́kọ́ níbẹ̀ àwọn èèyàn yìí bí ìgbà tó já sí wípé owó tí wọ́n fẹ́ yọ yẹn wọ́n ní trust nínú ẹ̀ ọra nkan ń ọra gan wọn àti pé èyí ò gẹ́sùn burú sọ̀rọ̀ kẹ́kẹ́ tó ní one thousand yóò fọ́ ní one thousand pé lẹ́tà ni wàá fowó lé àwọn láwọn yọ naira àbí wọ́n yọ two hundred wọ́n ti kọ́ fa èlé orí owó yẹn á jẹ́mọ́ ẹ̀gbọ́n mi yé owó tẹ́ mi gan gbèlé àrámù gan ẹ ti kọ́ nínú original tẹ ẹ fẹ́ yá mi gan ẹ fa ojúlówó lẹ́yìn ọjọ́ lọ jàmọ́ sórí àbó òní nìyẹn nínú ziyada tá à ń sọ kó lè débà nǹkan ti débà ìtọ́ yẹ kí n lo hundred naira mo lo ninety naira ten naira yẹn ilé ni ìyẹn nìkan tó irú ìnira tá à ń sọ pé ilé máa ń fà irú nǹkan yẹn náà lè fà á ṣùgbọ́n àwọn ní túrọ̀ wẹ́rọ̀ bá gé wà láàádé fàlá ìsmáàlé jàmá tó bá wà lọ wù dáadáa even tó bá jẹ́ pé rìbá ni aláàkọ́wọ́lé lọ́dọ̀ àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ sí yẹn fọkànbalẹ̀ lọ́dọ̀ tèmi tó bá jẹ́ pọ̀ wà ní side corner bóyá òru wọ́n fẹ́ pé ìyàwó tán lórí fóònù ẹ̀ ọ̀wá ní choice àfi kọ́ ya irú àárín ọ̀ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ rẹ ti di ìdájọ́ mi ṣùgbọ́n wọ́n sì nira kankan ò sí fún kí lọ fẹ́ máa yábọ́rò ní kírẹ́dìtì sí lọ bí two hundred hundred naira di tó lówó lọ wẹ́nìkan lójú ayé tí ọ̀yọ́ tó dá padà fún gbogbo àwọn nǹkan tó lè máa fẹ́ jọ mọ́ pé olùkù ń fẹ́ sí ni ẹ̀jẹ̀ sọ́ra fún hmm. ọmọ jẹ́ pàtó ọlọ́run pé ọlọ́run àwọn àfa ìsálàfà lè ìsálàfà tèmi jìyà rẹ̀ sọ pé ọlọ́run ti ń padà lọ́lẹ́ ayé nigbati tí lálùú rí bọ́yá oníbùkátà sí ṣe tó wá lẹ́lòmíì náà tí ó kàn bẹ́ẹ̀ ru ọlọ́mọ ẹ̀wọ̀ nǹkan ṣe ẹ̀gbẹ́ fíìmù ti chíìpù ní ìsìn naira yọ̀wà rẹ́gbà ya five hundred yọ̀kẹ́hùn sí ìyẹn bàbá ti lówó yẹn tán ìwọ náà ẹjọ́ màpá ọ̀bẹ̀rù ọlọ́run náà owó tó rògbò gbé jẹun ni wọ́n kọ̀ lọ́nà ogun àwẹ̀ rẹ̀ náà ní pé kálukú wa ká sọ́ra gbogbo àwọn máa tó wá wà àwọn service providers wa ìdókòmọ̀ tó lè ní wọn gbogbo àwọn pẹ́pẹ́ tó máa ń sẹ́ǹdì sí ọ sẹ́ǹdì kíní kan sí kíní kan ìkàwé five million today register with má ṣe gbogbo eléyìí ò tẹ́tẹ́ àwọn owó èlé ti wà ń bẹ̀ náà wọ́n ní lápẹ̀rẹ̀ ká ní pé wọ́n ní five million subscribers ẹ̀yin one million wá ta hundred hundred naira times one million lọ́jà jẹ̀mọ́ hundred million. wọn aláwọ̀ fún ẹni alákọ̀ọ́kọ́ ní five million ẹni kìíní kan gbogbo tí àná twenty million lọ ta ló géènì ẹ̀yin tẹ́ ẹ ta ẹ̀yin àgùntàn so sọ àfihàn fi rò pé naira ọpọ ọ̀pọ̀ lóòótọ́ ṣùgbọn tá a bá wòye subscribers àwọn rẹ táwọn náà ó tún irú ẹ̀ da gbogbo ilé ayé tán sẹ́wárí ń sọ yìí náà àwọn ìjọba àtàwọn tó jẹ́ pioneer rẹ̀ àwọn engineer rẹ̀ tó jẹ́ náà ń design ọ̀rọ̀ economy wa tí wọn ò bá lọ sọ́ra wọn ó sọkọ́ ọlọ. wọ́n fara ní àwa tá a jára wọ́n ń jẹ gbá lára wa àwọn owó èlé kan bẹ tí wọ́n ń jẹ lára wa tí ọ̀lẹ́tọ̀. ṣẹ̀rí ọ̀tà kò káwa tá a jọ máa ní kọ tí ìjọba ọmọ dá nǹkan yẹn padà fún ọ àwa ń san táàkì ààrá àǹfààní èmi mò ń san táàkì mo ti ń san táàkì ní ìsìn yóò ti lé lọ́dún mẹ́wàá <clears throat> tí wọ́n ń yọnu sálárì mi dàrẹ́ yàtọ̀ sẹ́yìn tí mo tún ń san lórí skul mi. ìrìn àǹfààní ẹ̀ lọ́dọ̀ ìjọba àlú yìí ó yá sàn àǹfààní tí mo jẹ lọ́dọ̀ ìjọba lẹ́yìn pé mo ráǹfààní ọlọ́run mò ń mí atẹ́gùn ọlọ́run sí mú mò ń mu omi ọlọ́run ọlọ́run ti bá táàkì kankan à ń sanwó nínú òlu yìí sọ fún mi ṣé nálọ́dá aládùúgbò wa iná sáà lòun ò mú bí ilẹ̀ wá fún wa àtọ́mọ àforífà tá a bá tó sanwó gbé náà wa ọ̀nà ọ̀dá àìmọye ásídẹ́ǹtì láwọn ọ̀nà wa kí náà fowó ogun àwọn oríta nǹkan ṣe bọ́yá mo lè sọ pé tí mo ti jàǹfà ní ọlọ́run fábòsì mo lọ sùkú ìjọba ọgbọ́n primary school ìjọba secondary school ìjọba university ìjọba jẹ́ ń sọ fún ọ èèlé sọ primary o university ìjọba mọ̀sánwó wọ́n lè sọ pọ́wọ́ tí mo sọ òtówó tánṣà ní private bẹ́ẹ̀ ni kò yẹ kẹ́ẹ̀fẹ́ kan gbó lọ́wọ́ mi gbà mí. ṣùgbọ́n tí wọ́n gbogbo yẹn lẹ̀ tó orí ti táwọn àgbọ̀gbọ̀n ni pé àwọn owó rọ́ọ̀kàtà ń já lórí àkáǹtì wa ní ẹsẹ̀ kí lẹ̀ kèmí ṣe àtàwọn ń já ní ẹsẹ̀ sáàbùtì àdínàgbò so orí fifty naira wèrè kan ìgbọ́gbọ́ bá ń lo current account kò lè báwọn tó ń lo savings yìí current account méjì lè mí lò fún school mi even tó bá drop tó bá dìbò sí ti seven hundred naira ní ìsìn wọ́n gbà fifty naira ń bẹ any deposit wọ́n kọjá fifty naira lórí ẹ̀ wọ́n tún aláàtì máa tó olùdájọ́ lórí gbogbo dé o wọ́n aláàtì ẹ̀ lọ́tọ̀ lórí pé seven thousand seven hundred naira is credited to your account lórí mẹ́tẹ̀ẹ̀kẹ́lẹ́ ni wọ́n jà four naira o gẹ́gẹ́ bí aláàtì pé wọ́n tún wá tó notify rẹ pé fifty naira stamp duty as a deducted wọ́n gba eight naira báwọn. èmi náà ń sẹ́ndì bọ́ kẹsẹ̀ ní ẹ̀sìn náà èlò mọ̀ ń sẹ́ndì ẹ̀ àti mo lé ìtọ́jọ́ pé one naira twenty kọ́bọ̀ ni ní wẹ́bsáìtì tí mò ń lò alẹ́ ìtọ́jú ó ń tún náírà ẹ̀yin tí a tó wá jẹ́ báńkì tẹ́ sẹ́ńdì bọ́ kẹsẹ̀lẹ̀ níbo lè ti di four náírà wọ́n ní bísínẹ́sì ní òkè tètè business, sẹ́ńdì sùkú mi kì í ṣe bísínẹ́sì rìbá lè yàn ọ̀nà táwọn náà ń gbà jáwó wa níjàkújà nínú olú yìí pọ̀ tọ́ba jíjọ́ ọ̀gbẹ́ǹde ẹ̀wẹ̀ tí Sanusi Lamido ṣe fún wa tẹ́lẹ̀ olórí gbogbo wọn ìlú wọn já lórí atm wa hundred naira nígbà ọ̀yá Sanusi Lamido báyìí tẹ̀lé ogo ìwọ́n ń lo first bank ọlọ́run john gdp wọn àjá nǹkan kan wọn àdẹ̀já ń gbà yẹn sẹ́yìn rántí abẹ́ ti gbàgbé àsìkò tí wọn ọjà sẹ́ Nàìjíríà gan sọ́dà kọ̀ dàrú nígbà Sanusi kú omi báyìí táwọn orin ìbọn bẹ̀ wọ́n ní wọ́n mọ̀ já five naira wọ́n wà já lẹ́yìn ìtọ́ bá ti withdraw mẹ́ta kánípọ̀ bá ń lo first bank ọwọ́ á lọ lo bóyá bíi já ìsìn ìsẹ̀ lápẹ̀rẹ̀ tó bá kọ́ withdraw làwọn àkọ́kọ́ wọn àníjà kankan o withdraw lẹ́ẹ̀kejì wọn àníjà kankan o withdraw lẹ́ẹ̀kẹta wọn àníjà kankan látẹ̀lẹ́ ẹ̀kẹrẹ báyìí lórí withdraw àkọ́kọ́ báyìí sixty five naira níbo náà ń káwọn owó yẹn sí. we are not all connect ara wọn online ṣe báwa náà ń sọ àwọn online business báwa máa báwọn yẹn ṣe connect ara wọn. sọ wá ní ta fẹ́ lò bẹ́ẹ̀ ni pé sọ àwọn ìjọba tí wọ́n nìyẹn so díẹ̀ gbogbo wọn tí wọn náà fẹ́ lọ ọjọ́ ìwọ̀n kó ronú sí dáadáa a níbi àwọn mùsùlùmí sápọ̀ níbẹ̀ bóyá tí wọ́n bá pọ̀ ìwọ̀nba tí Sanusi ṣe yẹn ní Jaiz Bank ṣe ń sọ ló ṣe ń sọ five ní ìsìn ìwọ̀nba tó ṣe náà ti nàfẹ́ kankan jẹ́ Islamic banking iná ṣe dáhùndẹ̀ náírà orí ìbú wọn tí wọ́n ń já ń gbà yẹn kí ló tó kó bẹ̀ àwọn olè tó bọ́ bẹ̀ wọ́n tó ṣe kíni wọ́n tó kí bọ̀. so orí wọn náà ń fẹ́ fújì ní campus ọ̀pọ̀lọpọ̀ ìlú ambitious Islam kẹfẹ́ represent olè ní ìwọ tó ọba láníyàn ẹ̀kọ́ represent Islam ọlọ́run ó lọ́wọ́ ìwọ tó ẹ̀kọ́ lè ní ọlọ́run ìjọ wọlé. ó ní ọ sí lọ jíwó lọ jíwó ọlọ́run wọlé lẹ́ẹ̀kan sí. ọ̀pọ̀lọpọ̀ fi ń campaign ní mọ́sálásí ẹ̀ náà làwọn ti kánsílọ̀ chairman wọ́n wà máa àwọn àfáà kan tó jẹ́ pé ibi wọ́n ma wá gbé wọn lẹ́yìn nọ́mbà débẹ̀ tán wọ́n kọ̀ ṣéǹjì nọ́mbà àwọn àáfà àgbọn nọ́mbà rẹ̀ ní wọlé mọ́. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá láníyàn dáadáa ọlọ́run máa kọ́ yín lọ ẹ̀yin tẹ́ ẹ bá láníyàn dáadáa ntọ́ bá tọ́ sí yín ọlọ́run máa ṣe fún yín. jama ẹ wá jẹ́ yẹn lọ bá wà lórí àti sọ lánàá fáwọn kan sorry ẹ má bínú kò sí wàhálà kò tó mi mọ́ máa wẹ̀. náà àwọn kan sọ lánàá wọ́n ní pé iná máa ń rìbá wọ́n ní business transaction àti rìbá wọn lọ́mọ ẹ̀yà kan náà ni wọ́n fi kí ni yàtọ̀ ń bẹ̀. ọlọ́run bá wá ń pé àhálà rìbá wà á rìbá. ọlọ́run ọba káràkátà ó fa àlùbáríkà sí ó ṣe lẹ́tọ̀ rìbá ọlọ́run ọba yọ àlùbáríkà kú ń bẹ̀ ó ṣe léwọ̀ ìyẹn ló fà ẹ jẹ́ kí n fi kún gbogbo àwọn tá a jókòó yìí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ súdẹ́ǹtì ẹ̀yin náà ó di gíráfíẹ́tì pẹ̀lú àbẹ ọlọ́run mo sọ lánàá yìí tó ṣépè mo tó ń tó ń sọ gbogbo oníkọ́lẹ́ ìrìṣẹ́ gidi ìrìn ìṣépè reality ìwọ̀n sọ fún ọ sórí àfáwà ibùdó kaldun nínú nǹkan kan tó ti sọ ni pé nínú àwọn tí èlówó lọ́pọ̀ ní sálárì àná jọba ti wọ́n bí tó dé ọ̀pọ̀lọpọ̀ tó jókòó yìí máa wà fẹ́ sálárì kí ẹ̀lẹ́lẹ́ ah wàhálà ìsálárì sálárì lọ ah bẹ́ẹ̀ bá ń gba one million sálárì iṣẹ́ mélòó ló ti di one million gbà sálárì jẹ́ tó wá sọ fún àwọn tó tó fẹ́ sẹ́ni sẹ́ni ṣẹ̀fúrọ́nù kankan ṣẹ́ báńkì wọ́n lè dúró lẹ́gẹ̀ẹ́ Dangote ṣé sálárì ni Dangote ń san sálárì ni torí àwọn tó kúrò kan gba one million one point five million ní sálárì yẹn olòṣì tún ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ àwọn oní business sórí tìjára àdéfọ́ lápẹẹrẹ kálọ̀ ọba ń gba one million ní salary, fún òṣìṣẹ́ ìṣèpé o èèyàn jẹ́ ìrúṣẹ́ bá wọn ó lè mọ́ bí ẹyọ kan méjì lọ àbẹ́yọ kan àbọ̀ máa gbọ́ mi no that is the reality interview tí wọ́n ṣe tó olùgbọ̀n sí iṣẹ́ one million ayé òṣùọ́ wọ́n máa gbọ́ mi kálọ̀ wá gba one million gẹ́ lóṣù which is very rare kálọ̀ ọba that is twelve million per annum yes or no gbogbo allowance yẹ ká sí ma káwọn jẹ́ twenty four million twenty four million businessman lè rí láàrin ijọ́ kan ó lè rí lórí business transaction kan ó lè rí lórí contract kan etí wọ́n gbà lọ́dún òun rí níjọ́ kan ó lè rí lóṣù kan ó lè rí lọ́sẹ̀ kan

ìyàwó rẹ̀ ń jẹun ọmọ rẹ̀ ń jẹun òǹrírun kí ọ̀rá rẹ̀ gbà ó tún ní fìlàwà ṣe ó tún lówó pẹ́ńsó òfìlẹ̀ mọ́sálásí ó tún fowó orí múnájọ ó tún lọ ájìyà wà láìmọ̀ dúpẹ́ fọ́lọ̀ tó orí gbogbo ẹ̀tọ́ bá dé ṣe pé sálárì lòun fẹ́ fúlé lórí o wà nú àwọn tó máa lówó lágbàáyé ara àwọn tí wọ́n lọ ọkẹ̀ máa bù láṣìírí ni wàá wà torí pé tọ́wọ́ bá ń bẹ̀rẹ̀ ọlọ́run ọmọbìnrin ṣùgbọ́n ọba jó ní tó lọ́lọ́ ọjà tó ọmọ ń tà lọ́dún kan ẹwọ rọmọdọ́ làwà ilé nìsín láìsí tí láìsí tẹ́mi nìkan ti rà nù rọmọdọ́ nìyí ó ti lé ní seven bands láìsí fifty kg àdúgbò kẹ tí mo ó ti lé ní seven bands nínú àwẹ̀ bags ó ti lé ní mo ti lé ọdún bags ṣe mo ti ra bọ́ǹfìtà tí ò dé ní twenty four ní dọ́sìnì méjì ní ẹnu rọ̀mọ̀dọ́nà yìí mo ti ra mílíìkì àìmọye nínú àwẹ̀ ìtàfà àwọn èèyàn wa ìtàfà àwọn àfà wa ìtàfà àwọn míì tó tún yẹ ká fún nǹkan àwọn ọmọ tí òtún wa náà tún bá àwọn míì wà fáwa náà táwa náà tún lóògbé ìtàlé àbá wọ́n á máa wo láti bẹ̀rẹ̀ ọdún ìlú fúnra bọ́ọ̀fì ta golo kàbá golo méjì no ẹjẹ́ àsọ reality tí èbá ṣe bá rẹ̀ èèyàn yá nílẹ̀ mélòó ní mo bọ́ọ̀fì ta tí èbá ṣe kọ́ bá fẹ́ rí ọ̀dí ẹ̀ gé àdúgbò náà kẹ́rù kọ́ fẹ́ yẹpẹrẹ ayé rẹ̀ alígọ́ ti fi rẹ̀ tó fi yẹpẹrẹ ayé mélòó ló ló mọ́ ìfẹ́sọ̀ nàìjíríà dà nìyẹn mélòó lẹni tó lè máa ń gbọ́ kata láàrin ọ̀sẹ̀ kan ní ìsìn àkáàtì sí kó tó wá fi ọlọ́run tó nàìjíríà ṣe nígbà táwa wà ń kéke àwọn òbí abẹ́jẹ búrẹ́dì àmúbọ́fìtà abẹ́jàmọ̀là àmùtì abẹ́jẹ láìsí àmùtì tí ìgbà ti di pé kan tó tí ì ti domi ọgbọ́dọ̀ mú ni bẹ́ẹ̀ ní o lágbára fún un. náà wà láì kò sí ọ̀là àlùjẹ náà a mọ̀ mú bó ṣe wà níbí ọba fẹ́ mú tírélà ọba mú aeroplane of tea wà láì máa mú lọ. àti gbogbo owó bá ọba wa ń jẹ rìbá yẹ mú àkó lọ rìbá wà lórí sọdà wà láwùlá ìwà ìbùkún lákàfàárín àti. ọlọ́run wọn pa owó èlé rẹ̀ wàyúrí bí sọ̀dákọ̀ àfáà ní gbogbo ohun tó bá jọ máa ń tá a fi ń ṣe tọrẹ àánú gbogbo ohun tá a fi ń kún àwọn èèyàn lọ́wọ́ gbogbo nǹkan tó já sí wípé ayé àwọn èèyàn aláàgbòwe èlé lórí ẹ̀ ọlọ́wọ́ bọ́ ọmọ pàlùbáríkà sí yóò sì jọ máa gbèrú àfáà ní lọ́ọ́ máa gbogbo àwa tó bá já sí pé ọ̀nà àrámù la fẹ́ gbàjẹun ọlọ́run lè parẹ́ ara awé ẹ̀ ni àlè ìṣìká jẹ̀mọ́ àti la pé kéèyàn máa ọ́dẹ̀ kọ́ máa pamọ́ pẹ̀lú pé tó bá wọn wàá wá gbówó lé ara ò ní àwọn èèyàn wọn àní ní choice àfi fara ní àwọn sẹ̀bọ́ láwọn àsìkò kan ipò pupa máa ń pọ̀ àwọn àsìkò kan iṣu máa ń pọ̀ àtàwọn tó bá rí bẹ́ẹ̀ lọ ọwọ́ àpòpá máa dàsìkò tí ò sí ìyẹn ṣe ọ̀dẹ̀ ṣùgbọ́n ọ̀dẹ̀ ni tí ò tó tẹ́lẹ̀ lọ́wọ́ àpòpá máa nítorí àníyàn kówó lè wọ́n fi kára yóò wà á fa inflation yóò fa scarcity nǹkan yẹn nínú ìlú ìyẹn ọ̀dá wàlọ́wù láàyò ìbùkún làkàfárí náà fi ní àti gbogbo àwọn tó bá já sí wípé wọ́n ń jẹ rìbá aláìmoore ni wọ́n tọ́ ọba moore ọlọ́run ni kafar tọ́ba pé o ń gbà ó lè má jẹ́ kékeré pé ẹni muslim ó lè jẹ́ nìkan tó yẹ kó moore ọlọ́run mùsùlùmí náà ni ṣùgbọ́n aláìmoore ni ìwọ láti rí kò fi owó tí wọn náà tún lè máa yá àyàn ń ni àfihàn ẹlẹ́sẹ̀ ni kí ló jẹ́ ọjẹ́ lẹ́sẹ̀ ọlọ́run ṣe gbẹdẹmukẹ fún ọ ó ṣèrọ̀rùn fún wọn ọwá máyé nira ẹgbẹ́ rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá wá fẹ́ bọ́ sórí àwọn ọ̀rọ̀ míì tó tún lágbára iná lẹ́bí àmàlù wọ́lá ọkọ̀ òfin náà lẹ́yìn wọ́lá ọkọ̀ àfẹ́ iná lẹ́bí náà mẹ́nú sórí ìrìbá tọ́lọ̀ wọn bá gbọ́ pé ká má jẹ yẹn àwọn tí ò ní lè jẹ́ làwọn tó bá gbọ́ lọ́gbọ́ lódodo torí pé gbà míì àwọn nǹkan kan bẹ tá a kó ṣe wàá pariwo tó ó ní ṣe pẹ̀lú lẹ́bù ìmánì rẹ wà ọ̀rọ̀ ìmánì ni ẹ̀wẹ̀ lùmíì kò lè ṣe ọmọ ṣèṣìná inú rọmọdọ́nà yìí ó tún ti sínú tán lálẹ́ ó tún ti wó kẹfẹ́ ìmọ́lẹ̀ nínú àwẹ̀ ó ní wàhálà I can do without without having sex a sì ní ọ́n rí ó ní kò sí tó wọ́n máa jẹ ṣùgbọ́n lè wó mi ọ̀rọ̀ ìmọ́lẹ̀ ìkan ni ó sì wó tí o tó ní wó ìmọ̀ ni ṣùgbọ́n fà rántí tọ́fẹ́ bóbìnrin yẹn ṣe sì náà tó ní pé bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run má sáàmù tí ọ̀yẹ́ kó ń sáàmù má já tí ọ̀yẹ́ kó ń já ṣèbó tó fi ń pàwọ̀ lódò ní lẹ́jọ́ lọ́jọ́ tí wọ́n lòdì fúláwà wọn ìwọ lọ jábàálé wọn

ah tó bá sì wá àmọ́ òun mọ́ọ̀sì ni gbogbo èèyàn lọ́mọ ọlọ́run gan yín máa ń yẹ ẹ̀wò ọdẹ pa àjọ sọ̀rọ̀ lóhùn ìjọ kan ọ̀dọ́dọ́ náà níbi last few years àfáàyàn lẹ́nu ọ̀sọ̀kan ó ní ọlọ́run fẹ́ dá yín máa ń yẹ ẹ̀wò àfẹ́ wọ́n fẹ́ rìkúrútì ẹ̀ fún iléeṣẹ́ rìbá ni àwọn báǹkì gangan náà fẹ́ rìkúrútì ẹ̀ wọn àwa lu bank wọn lu àwọn fẹ́ẹ̀mù kan ó ti páàsì four stage second stage ó dé final stage wọn ni pé báǹkì lẹ́tìmọ̀ àṣìṣe òkú àfa ah! àfẹ́mi ni kí ló sáà wà láàyè sálárì tó wọ́n máa gbà iye báyìí ni iye báyìí wọ́n ti sọ fáwọn kí wọ́n kẹ̀lé ọdún zoom ni nàbà màmá àgbé báńkì ni wọ́n ṣe láyé <laughs> ah mo ní àfa ọlọ́ńtẹ́ yín wọ́n ní ẹ̀rẹ́ wò gbogbo lẹ́tọ̀ fi àlá àtọ́mọ́ sọ ní mọ́ọ̀kì ń dé òní ọkàn wọn náà lónìí lẹ́tọ̀ fi àlá sọ̀rọ̀ tí ọwọ́ microphone ní mọ̀sálásí ìrẹ́jọ́ ìlọrin iná láńtàlẹ̀ láà kíní kẹfìlà fìlà let us fear Allah almighty Allah in the ground ground let us fear Allah. ọlọ́run bá dẹ̀yìn owó ẹnu rẹ̀ tó lónìí àwọn tá a jẹ́ àwọn àwọn ẹ̀rọ microphone àwọn sọ̀rọ̀ oúnjẹ ọlọ́run bá dá wa náà ọlọ́run jẹ́ páàsì wà lọ́rọ̀ yìí mọ́ni ni tó bá dọ̀la ó lè jẹ́ ọmọ ìyá wa kan ó parí wọ́n kọ́ ilé iṣẹ́ báyìí ilé iṣẹ́ bíúrì ló ti ríṣẹ́ àáfà yẹn padà lọ ṣùgbọ́n ìyàwó ẹ̀ àáfà onímọ̀ ní òdòwò lẹ́nu ọdún mẹ́sàn-án tẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ lọ́dún kan á bí kòwó lọ àwọn náà rẹ̀ tàbí ṣì wá. sọ ìkọ́lọ̀ ọgbà ọ̀nà obìnrin gbà mí wọ́n máa ń lè fi ọlọ́ọ̀dẹ ayé lọ àìrọ́níkálì. kò sí ìjọ tó bá sọ wọn pé ayé náà lè lánàá òun ò máa wọ ó tún òun ní lánàá o lọ́ba kọ́kọ́ oṣù ríṣẹ́ bíi one point seven million kan lọ́ba ti fà wọ́n ẹ̀rọ ìta mú ní kí ẹ̀rọ àìjọ́rẹ́ta gàgàgà bó wá ní ọ̀rọ̀ ajé òun ní ọ̀kọ̀ dálẹ̀. obìnrin mi kìí ṣe gbogbo obìnrin wàrà wọn fáwọn níbi títí nínú wọn ṣùgbọ́n obìnrin mi ọ̀la ìkẹ́ ayé ju ọlọ́run lọ jẹ́ aṣọ straight forward. ó fi ayé òun lọ fẹ́ ìwọ fẹ́ káyé lọ bá fẹ́ tọ̀ fẹ́ yẹn nítorí ọlọ́run táyé bá lọ wàá dìjà láti mọ́ tó ọ̀tọ̀ bá jẹ́ júdà mọ́fẹ́ brọ́dà ń torí owó hmm. àwa mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà láì wọ́n fẹ́ wọn sínú òsì kódà àmà àwọn tó jẹ́ pé wọ́n kọ́ ṣe wedding ilé tí wọ́n kọ́ pé wọ́n yáwó gbàlé ni bẹ́ẹ̀dì pé èèyàn kan ṣe lọ́kọ láya wọ́n yáwó ni lónìí wọ́n ti kọ́lé méjì mẹ́ta mẹ́rin wọ́n ti lọ mọ́ka láwọn ìyàwó wọn ò I'm telling you. <coughs> <coughs>

ìfẹ́ bọ́ ìfẹ́ náà ṣe kí ni ìfẹ́ bọ́. ìnàlẹ́bí náà mẹ́rin àwọn tó bá gbọ́ lọ́n gbọ́ lódodo àwọn ni wọ́n lè fi rì báálẹ̀ àwọn ni wọ́n lè ronú nǹkan tí ò ní ní bá nú wà á mí lọ sọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ tó lọ bá kéèyàn ó fi ṣẹ́ eré wọ́n máa wá ní plural ìwọ ọba fẹ́ ní irun nìkan ń your iman is questionable irun nìkan kọ́ ní sẹ́ẹ̀rẹ́ ṣùgbọ́n gà ni torí pé iná awala máa ha sábúbi ilábùdú yọ ọ̀sán lẹ́kẹ̀ẹ́ yára ti nìyẹn amẹ́lẹ́ yìí sọ̀lá tó gbogbo tó o bá ń ṣe ẹ̀yin fẹ́ kún kírun inú dúdú rẹ dúdú jù òní wá lọ́dọ̀ ọlọ́run. ọ̀wá ní ọwá ń kára rẹ kẹ́ni ọlọ́run ọwá nínú rẹ mọ́ àdá abúnú rẹ tọ́mọ inú rẹ wo lọ́mọ inú ẹ ló jù inú wo lọ́mọ inú rẹ mọ̀ lọ́mọ àti rẹ dọ̀tí gan láì kírun sọ wá ọdún náà ẹjọ́ ń ṣe OPC ní òǹkírun ọwà ní àwọn ọmọ kóòtù òǹkírun òun olóbìnrin láta òǹkírun àsìkò owó ládàáda ló ń ṣe káàkiri òǹkírun òǹjíwò nínú ẹ̀gzáàmù òǹkírun òun ṣe aburú sáwọn òbí rẹ irun rẹ ó yẹ kó ká kó ẹ̀ṣán ìrànlẹ́bí mi bil àmàlì àsọ̀lẹ̀há ó ní àwọn iṣẹ́ rẹ̀ tó pọ̀ kùnáàkà àmàlò tó dé kílù ìdáná àwọn àfá àti líìtì àwọn iṣẹ́ rẹ̀ kan tọ́jọ́ pé pé èèyàn bá ń ṣe àmọ́ ẹ̀dẹ́ èèyàn wà lè jẹ́nà ilé ìníbẹ̀ nǹkan kékeré ni ṣẹ́kì sọ̀kan fún ọ níbẹ̀ tẹ́ pé gbogbo àwa tá a jókòó including myself àyè ṣe tá a bá sì lè máa ṣe àlùjẹ́nà dájú òun ni ká mọ̀ tó mọ́sálásí ṣe ó ti kàtàn sàbẹ́ kan Abdullahi fọ́nà àlùmọ́sí orúkọ òun ní máa ń pẹ́fẹ́ fúùmù dáadáa sínú mọ́sálásí tí máa ń tọ́lé ọlọ́run sí ara tóun fi rí ọlọ́run yẹn ẹ̀mí ti wá gírádẹ́ẹ̀tì ọmọ kámpọ́ọ̀sì tọ́ọ̀lọ́ mú ìgbálẹ̀ gbogbo tọ́lẹ́tì mọ́sálásí wàá fọ́nù wàá ká ṣèbí tí bàbá kan ṣe tọ́lọ̀ fi yọ́nú sí ni lọ́nà àdúgbò wa lọ ẹ̀ẹ̀mẹ́sàn lórí láàyè láàyè láàlá òkú tó kú òun ni ọkọ̀ mọ́sálásí lásọ̀ gbogbo ẹni tẹ̀ òun ni ọgbẹ̀ nínú òun ni ọgbàlẹ̀ mọ́sálásí òun ni ọkàn nílé ọlọ òun ni ọfà gínú òun ni ọ̀rọ̀ mi mọ́sálásí òun ni òpè ìran rẹ̀ bí òfin máa pè òun pẹ̀lú tẹ̀jú ìdù tiẹ̀ tó máa pè ìjọ òun ló pèmọ́ láyé rẹ̀ rí. ọlọ́wọ́ kẹ́bẹ́rú lẹ́rù ó kẹ́bẹ́rù àṣẹ àṣìwájú àná muhammad rasulullahi aráàlá bí ṣe máa pè yẹn ọlọ́run ọba gbábẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀dà nílọ̀wọ̀ náà onílọ̀wọ̀ náà tó bí láìláì làlá ọ̀ká ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀hún yàtọ̀ náà kọ́ kàbà kó lọ́dọ̀ ọlọ́ ṣèjọ́ lè iṣẹ́ ẹrẹ́ máa ń tọ́jẹ́ pé kọ́lùbù wù mọ́ aláàkún bìlì masáàjì afẹ́kẹ̀ ètè mọ́sálásí ẹ̀yọ kan gan lọ́ọ̀mà tó ṣe tó ọba tó mọ́sálásí fólìtà àti ń sọ̀rọ̀ yìí ṣe tàdúgbò yín tó ṣe tó tẹ́ẹ̀lì yín tó ṣe gbogbo ibi tó ń jẹ máa tó ṣe kan wá káwọn èèyàn lè ròyìn ẹ ṣùgbọ́n àwọn èèyàn ròyìn ẹ pé á ah, wà láàárọ̀ fọ́lọ̀ ni wọn láì lẹ́nu náà tó ń tó ń ṣe bó ṣe ń fẹ́ ìkójọ ọmọ páàkì. ọlọ́run lè wọ́n rí eléyìí gbogbo àwọn sísà tó ọbẹ̀ fẹ́ tán bọ̀ ọ̀lọ́ tán bọ́ ọmọ ọlọ́wọ́ ó lè jẹ́ oré ìtọ́ dáa jà wọn yẹn lọ. bó o fẹ́ wá sẹ́tò oríṣẹ́ láti jọ yìí ọlọ́run ewo bó ń tó lè ní ìṣẹ́fẹ́ ìṣà iṣẹ́ tí ò ní di ọlọ́wọ́ kọ́ ọ máa tó lè ní ṣe títẹ̀ mú orí ọ̀rọ̀ máa dẹ̀ gbélé ọ lọ́wọ́. àbára ọ̀sẹ̀ rẹ̀ èyí a tá a fi rí ìyọnú ọlọ́run gbogbo ẹni tó bá tẹ̀ wá káforí jẹ wọn. ṣé títí sàbẹ̀ kan ẹbí tàbí ni ọ̀rọ̀ kan tẹ̀sí rí inú kẹsí rí ni ìdí kan ọmọ àlùjẹ́nà kan wọlé ni lálàkọ̀kọ́ ọmọ àlùjẹ́nà kan wọlé òun náà kọ́ ni ọmọ àlùjẹ́nà wọlé òun náà kọ́ ni. pọ́ọ̀dù ti sàbẹ̀ náà sọ fún bẹ́ẹ̀ máa ń yín ṣe rẹ̀ ìtàjúdù gbogbo ẹni tó bá tẹ̀lé mọ yá bí wọ́n torí ìsọlọ ṣe bí gbogbo àwọn tó tẹ̀wọ́ kódà tó bá sọ pàtẹ́ òwò ṣẹlẹ̀ nínú rẹ̀ ó tọ́jú òní bí ah, ẹ̀sùn sàkè ní ọmọ nígbé ọ̀kadà jù wọn lọ́sọ̀kà pèsèlè tó bó ṣe ń gbọ́ wá sí gbogbo àwọn tó sí ọ̀tọ̀ òtìrò kó òní dáríjì dáríjì wọn wá òun tọ́lọ́ ẹ̀ka tí ọ lójú ẹsẹ̀ jẹ́ oyè ẹsẹ̀ mi wà lẹ́yìn fi òkú yàrá ká méjì méjì ó tó mi láìkì àkàdé bá ń lọ ẹ má ó ti sáná. sórí wọn bá yàtọ̀ sí ni ga sórí kọ́ sí o ní problem tó o bá ló sọ ò ní ká gbogbo mùsùlùmí láàbùrọ̀ máa dàwọn èèyàn sínú kí ara àwọn èèyàn máa fojú ọ̀tá ní wà lẹ́ẹ̀mọ́ tó dúkà báwọn mùsùlùmí ìwọ́dẹ wà ní rọ́hà ìfọ̀kànbalẹ̀ máa wà fún ọ gbẹ nífọ̀pá ti ga ọmọ sùn tọ́ ọ bá rí wọn wà náà ò ní dé bọ́ ṣe ni iná lẹ́bí wà kọ́ mú sọ́lá nínú àwọn iṣẹ́ àsára aṣẹ́ rẹ ni pé wà ọ́nù sọ̀lá àtàrà tọ́ba sọ pé ìkọ́ mọ́tò sọ̀lá òun ni pé ká kírun sásìkò rẹ̀ pẹ̀lú mọ́jẹ̀mú àfiwọ́ rẹ̀ ìwọ́ tó máa ń jẹ súrì máa sì rí òkírun kódà jẹ́ sọ fún ọ̀nbẹ́nu fàtàwà ṣẹ́kùn islam ibùdó tẹ́ níyà ìwọ bá yẹ pé ọba kí zúrì lásìkò wọn ni ọmọ òun lè kí mú wọn ni tọba kí ọlọ́run ní gbà ó ní ó dúró ọ̀ láwùjáde kìí ṣe pé ọjà kú kìí ṣe pé wọ́n yóò sọ lọ làtìkú gbàgbé kìí ṣe pé orí ọpọlọ ọ̀lẹ́yẹ ọkà sẹ́kẹ̀ yìí mò ń wo bọ́ọ̀lù mi ní àti kẹfẹ́ àti ní sọ̀rọ̀ ni mò ń ṣe ìdùnnà lọ́wọ́ ni ó bọ̀ ọjọ́ ọlọ́run kí wọ́n ní ọlọ́run rẹ̀ kí bábẹ́ ọlọ́run ní ìgbà pé ọwà sunkún ọwà banújẹ́ pọ́ lọ́n kò rí mọ́ ọmọbìnrin mẹ́jọ náà ó ṣé wọ́n mọ tọ́sẹ̀ sábà ìfúnnu woman abúlé ìfúnnu woman ó ní fi ṣáìlì jẹ́ máa kọ̀dẹ̀sùn délẹ̀ fi kó sùn tọ́ba ti ní ìṣiṣẹ́ rẹ̀ yóò kọ́ níṣẹ́ rẹ̀ ni kò ní sùn jọ náà tẹ̀bí wọ́n ní ìṣèdí tí ó ní wọ́n play bọ́ọ̀lù klọ́ọ̀bù yìí tọ̀ lọ kí wọ́n ta fún ọ omi ìsìnrún àyíṣà nítorí bọ́ọ̀lù olórí ìlú kan àwa sọ pé mẹ́rin rẹ̀ ní problem. ṣé tó o bá dọ́dọ̀ ọlọ́run wà láì májè ìṣòro pọ̀ lọ́wọ́ bá lè jẹ́ èèyàn bíi Jonathan ọlọ́run lè jẹ́ èèyàn tó dubious bíi Jonathan olùkọ́ lọ́wọ́ bá lè jẹ́ èèyàn kan tí ó wà dàbí àbángídá àbí tí ó dàbí ìgbà ẹ̀ eh, bíi bíi Ọbásanjọ́ àbọ̀lùkọ́ lọ́wọ́ ní àwọn adájọ́ Nàìjíríà tán gba bright so olùkọ́ lọ́wọ́ pẹ̀lú tó ń gbọ́n olùkọ́ lọ́wọ́ ní gba bright tọ́lọ́ bá tiẹ̀ wá bí ọ́gẹ́ pé kí ló mọ tó kírun tó jẹ́ ẹ̀rún pọ̀ tó òrùkó lè bribe wọn lọ òrùkó lè bọ́m̀bẹ̀. ọlọ́run fi ọlọ́run yẹ kí wọn náà mo nífẹ̀ẹ́ Ronaldo torí Chelsea ló ń play Man U àti Barca ni ọlọ́run lè fi Barca Barca kéèyàn ọbẹ̀ ọ yàtọ̀ à ń san ìrun wọn ní à san ìrun wọn ní ká kírun ni. káàkì pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ àtiwọ́ rẹ̀ fásitì rẹ̀ jẹ́mọ́ tábùrẹ́rà bá wálé ayé àbí tábùrẹ́rà ò tiẹ̀ lé tó nǹkan umaru gbọ́n yọ ọ̀nà orí ẹlòmíì nínú wa sẹ́wọ̀n ni wọ́n kì í fóònù ẹlòmíì ó tún máa ríǹgì wọ́n ní ẹ pa fóònù wọ́n tún kọ́mọ́tọ́lásì mi kíní kan fáìn bí ẹ ń pẹ́tọ́ tọ́ ọ̀bá tiẹ̀ lé pàṣẹ sáílẹ́ǹtì ẹnìkan ẹnìkan bọ́ ọdún fọ́ vibration vibration gan ọ̀dà torí bá ti vibrate àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ pé nǹkan kan bẹ̀ títí silent tó ọ̀bà fẹ́ pátán tàbí kó bí flight mode àbí kó switch ẹ̀ off tó bá flight ẹ̀ ọ̀bẹ̀ jẹ́ títí silent èyí ò ti tó o ní distract ẹnì kankan àwa máa kí náà gbọ́ tàǹtàǹtà yìí yóò tó máa fi tàǹtà ìmí ò tó máa play fújì nínú mọ́sálásí tìṣẹ́lẹ̀ ẹjọ́ bẹ̀rù ọlọ́run ọba gbogbo àwọn oníjì tó ònú rẹ kọjá pé ayé fẹ́lẹ́ lọ́wọ́ à ń bẹ̀ àmì náà òbí rere gbogbo àwọn ọmọ olórin aṣẹ́wó yẹn lọ yọkú gbogbo àwọn ayefele nkankan gbogbo àwọn kílò ọkọ̀rẹ́ ayé lóyún gbogbo àwọn tẹ́ẹ̀rọ ọ̀pọ̀ lórí mùsùlùmí ni wọ́n náà tí wọ́n tún burú láwọn eré àkan tó yé gbogbo àwọn olórin tẹ́ẹ̀ lórí gẹ́tò ònú wọn wá ní gẹ́tò ònú àwọn tí ò mú nígbà mọ́tẹ̀ ló kùránì àbẹ̀rẹ̀ mọ́ kùránì tí wọ́n àmọ́ ka kùránì fẹ́ gbóhùn àwọn wáwọn ọ̀rọ̀ tó dáa àwọn bíi poemu bóyá bíi làbẹ́ kala ó máa lába bíi kùnúùtù àwọn kankan tó sáré pé ó múlá àká ìdání àbí tí ọ̀rọ̀ sọ pé tó ikú death is free ikú tè fẹ́ gbọ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ǹdọ̀ tàbí kó fọ́ọ̀mù náà ti kọ́ ọ̀dù Yorùbá kan pé tí ìbá kú ńkọ́ tí n bá kún kọ́ tí n bá kún kọ́ bẹ́ẹ̀ tọ́ba ti ń kọ́ yóò tọ́ba fẹ́ lọ ọ̀fẹ́ lọ bá gẹ́fẹ̀rẹ̀ tọ́ba gẹ́ ẹ̀ló tí n bá kún kọ́ kí ah, irú eléyìí ò yóò bá wọn. àtàwọn ẹni ọlọ́run ìrun wọn wọn à ní pọ́blẹ́mù lórí ẹ̀ irú ìrun tí wọ́n ń kí wàláì. tó bá gbé irun èmi àti ẹsẹ̀gbẹ̀ irun wọn irun wa ní problem irun mi ní problem irun tiẹ̀ náà ní problem. ẹ tó fi hàn ọ̀ràn yẹn lẹ̀ sọ ọ̀nà kan nínú àwọn obìnrin nínú àwọn obìnrin mùsùlùmí kan ti ń bá gbàgbé ó ní súrọ́tìlì mùrùsálà òun alẹ́yìn ànábì níbi irun magribi. téèyàn àwọn èèyàn ní mọ́sálásí I'm telling you ìmáàmù sẹ́yìn mọ̀ pé ẹnìkan sọ pé ìmáàmù sẹ́yìn báwo sí Saudi àwọn máa mú tí àwọn òrìṣì mú ń bí o ókè tí Ọlọ́run ó fi gbé níwájú jẹ́ náà àbírun sincerely ìrun wa a nídìí ká padà sọ́dọ̀ Ọlọ́run lórí ìrun wa níjọ́ tí ìrun wa bá yanjú nílẹ̀ Yorùbá wàláì a ní problems tọ́pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ wa kò yanjú ètò òsì fa ìdí mọ̀ sọ́mi ìsàwádọ́ wàláì mi sọ̀rọ̀ àwàdà ẹ farabalẹ̀ ìtọ́lọ̀ ọkọ̀ béèrè àdí ẹrù ẹ̀ dáadáa a ní pírọ́blẹ́mù tó pọ̀ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀rẹ̀ látòrí àwọn àìmáàmù wa gẹ́ tá a bá fẹ́ ní kálọ̀ ṣẹ̀ríà over ninety percent ni ọ̀tọ́ sí máàmù wọ́n lò fáǹtà táwọn ní ọ̀rọ̀ títa kòkó afẹ́ wà lìjánà ẹ̀yìn ajẹ́lẹ̀ ní wàá fà kẹ́ẹ̀gbowó ẹ̀yìn àdúrà sọ́bà kẹ́ẹ̀gbowó òde súná ọmọ kẹ́ẹ̀gbowó òde olókùnlẹ̀ wàá fà á ní ẹ gidi fún wa á ní ẹ̀ka bákọ́lá ní ẹ̀ka ká ní kúlù aláwọ̀ nínú tí ẹ̀ bá fi kúlù aláwọ̀ àti ẹnẹ́kìn tó bá ti dáadáa wà láì ọ̀kọ̀ọ̀kan ọ̀mọ̀ kò kírun irú bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ tẹ́tẹ́tẹ́tẹ́ ẹ wàá kírun ẹ kìláka mẹ́rin láàrin ìṣẹ́jú mẹ́ta ẹ wàá gbàdúrà forty five minutes. bàbá rasidi wọ́n mú five naira wa ọlọ́run ọmọ ẹ̀dá fún wọn ọlọ́run mọ̀jẹ̀ tí sọ́ọ̀bù wọn ó jóná ìyá mú twenty naira wa ọlọ́run kí wọ́n máa ta sìgá wọn tí wọ́n ń èèyàn máa mú. tètè ní wa wá ra bàbá ọmọlẹ́yìn

ara problem wa lórí ìrún àwùkọ́ọ̀tù sọ̀lá àtọ̀rọ̀ àsìkò òru yé wa dò ní fi irun áfírí ìrún àgbo mẹ́rin àsìkò ọba káfírí ní pọ̀ kò alasari àlásàrì wọlé ní pọ̀ àwọn àsìkò ti wọle siri ta to four kèé fe ìrún mẹrin irun ìrún ma a ki o ti ní fi di ìrún mẹ́tìrì ìrún aago méje ni kèé sí ìrún méje tó sẹ́wọ̀n mẹ́tìrì ti tó ìgbà míì áfà sẹ́wọ̀n ní mẹ́tìrì tó iṣá ìrún aago mẹ́jọ kèé sí ìrún aago mẹ́jọ ìgbà míì tó eh, èyí ìgbà míì ni. gbogbo orú àwọn nǹkan yìí la sọ ṣe nínú wa ẹ bá ẹ ní sórí bá ṣe gànàgànà àwọn bàbá ẹ wà máa lo ikima pẹ̀lú wọn ẹ máa wá wọlé sí wọn láà kódà ìwọ tọ́lọ́ bá fún ní olówó lọ ẹ máa owó owó tẹ̀ ń ọmọ dáadáa tiẹ̀ ẹni ẹja gbọ́n sọ tó ti yẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn kẹ́kẹ́ máa kàfàrà àwọn lásán ẹ máa ṣe dáadáa ẹ̀kọ́ tó ọba lọ lágídí lórí kàfàrà gbogbo wọn

sì tọwọ́ lọ́wọ́ dáàbì rẹ̀ dáàbì rẹ̀ náà máa ń lọ mọ́mí rẹ̀ náà ẹjọ́ máa ń lọ wọ́n wà sọ àtọ̀tẹ́wọ̀ wá white wine ẹ̀kọ́ ni dání rẹ̀ bá ń bọ̀ ẹ̀mú àgbàdo funfun méjì dá sábàdo rẹ̀ ọ̀rọ̀ ọ̀run wa gbogbo wa ní ẹjẹ́ àlọ́ tún ṣe ká máa farabalẹ̀ kírun ká máa kírun lásìkò nǹkan ní dáadáa ń bẹ̀ dáadáa dáadáa ká dànù ìyẹn ní jẹ́ wà á àtàrà sí bẹ̀rù ni ká máa náwó èmi àti ẹ tá a jókòó ẹ̀tọ́ wa ń bẹ lọ́wọ́ àwọn kan tán lówó lọ́wọ́ wọn à fún wa ẹni òjá fi jì báyìí lọ tí wọn náà bá wá lówó pẹ̀lú àjọ ọlọ́run wọn náà lówó lọ sí sàkà ọwọ́ lọ́la tó o bá ní lọ́mọ gbàgbé ẹnu ti náà ń dùn ní ìsìn pé ní ah, àwọn kíní kan ẹ má dáko àwọn olówó I do má dáko olówó olówó ò lè ṣe dáadáa ju nǹkan ṣeun lọ bàbá ní má bàbá bàbá máa ń sọ ń tẹ̀sí rí báyìí ẹ̀ ọ̀nà tábàrò owó wọn ò lè jẹ́ wọ́n ná sí tọlọ́run torí pé téèyàn bá náwó síbi tọlọ́run ń máa sórí ire ni ọ̀nà tán sí ìbàrò owó ọ̀nà tí wọ́n fi sórí ibú ni ẹ wá fẹ́ ká sórí ire wọn àlẹ́ sórí ire. fẹ̀dẹ̀ ọlọ́pọ̀lọpọ̀ owó tàlẹ́ náà mọ́tàlásí wọ́n ná fáwọn ọmọ òbí wọ́n na fáwọn ẹgbẹ́ ìbàdàn big two wọ́n na fáwọn ìbàdàn yìí díje kéne kan ic kéne kan wọ́n na fáwọn tọ́fẹ́ ń ṣe tọ́fẹ́ sí láìpẹ́ láàrin ìyàwó táwọn mùsùlùmí lọ kó sí láìpẹ́ ọba àtàjọ́ sọ́lẹ̀ náà wọ́n yẹ fún islamic center kan nàìjíríà kọ́mọ̀ máa tírẹ́ẹ̀nì ọmọ tó lé ní one thousand lọ́dọọdún ìbáwọn mùsùlùmí yín náà sọ́ọ̀tì láìpẹ́ ọ̀básanjọ́ abẹ́ ẹ̀ gbàgbé ni èyí máa gbàgbé ọ̀rọ̀ ẹ̀ kàǹtí ń lọ láyé. tí wọn náà bá wá lówó lọ two point five ni ní nàìjíríà of two thousand and seventeen ta wà yìí owó tí zakawọ̀ lé ní one million tó o bá ti ní one million sókè sàkáàtì wọnú owó rẹ lọ calculate ẹ̀ two point five one over forty òun ni wàá yọ kìí ṣe ìdá mẹ́wàá kìí ṣe ìdá ogún two point five ìdá kan nínú ogójì àdúgbẹ́ bọ́lọ̀ wọn ọba. láwùn mọ̀ á jírò ìdá ọ̀gbẹ̀rẹ̀ wà láàbọ̀ òfin ààrẹ ìyẹn wà láàbọ̀ òfin àdánù. a ní ṣe wàhálà pọ̀ lórí ilé ìtọ́ra àṣàlàyé ẹ̀ lánàá hmm. níbi ọ̀rọ̀ sọ́dápọ̀ ọlọ́run tó rí fíìsì ń tọ́jọ bẹ́ẹ̀ níbi ìsàká àbẹ́wọ̀ tó ọba tó náwó rẹ̀ tó ọ̀yà ń sọ́lọ̀ wọn ọba ẹ̀sán rẹ̀ ọ̀dọ́ ọlọ́run ló di bá o kò sí bóyá wọn kò sí bẹ́ẹ̀ ọlọ́run ọba wá sí ọ̀rọ̀ ìmánì bá ní ọ̀rọ̀ rìbá ẹni tí ọba bọ́lọ̀ yẹ yóò ní ọlọ́run dákẹ́ ọlọ́run dákẹ́

tọ́ ọba kọ́ gbogbo ayé ọlọ́run sí ọlọ́ọ̀rẹ́ tọ́ ọba wà ṣùgbọ́n tọ́ ọba jẹ gbogbo òyà ayé tọ́ ọba ti wà lọ́lọ́run ọba ṣe lóore jù torí pé oore tibẹ̀ ò ní wàhálà lẹ́yìn oore tibẹ̀ sóore ayé wàhálà lọ́ba ọ̀pọ̀lọpọ̀ láì ìṣòro ń bẹ fún wọn wá sí bọ́ọ̀lù ìbàdàn wá ṣe balẹ̀ sọ́ọ̀sì mi ọ̀kadà ló gbé

ṣùgbọ́n wọ́n tó ọba náà rẹ̀ síbi tọ́lọ́ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ àwọn olùsìgá ò ní bẹ̀rẹ̀ yàtọ̀ sí yàn àlìjánà tọ́já sí pé kò sí nira kankan bẹ̀ kò sí wàhálà kankan bẹ̀ yọ wàá jẹ́ tiwa àlìjánà láéláé sọ̀rọ̀ àwọn olówó gbogbo owó wọn wàhálà ni tọ́ ọba ra mọ́tò tí ó dọ̀ bá fẹlẹ̀ èmi tí ní mọ́tò màá sáré sọ̀kalẹ̀ màá gbọ́kadà ẹ̀gẹ́nìkan three fifty ọ̀yẹ́ máa gbé mi sùn òun ò drop mọ́tò mọ́tò twenty million yọ wà á lo seven hours nínú odò orí kan tí mọ́tò rẹ̀ ń dínlọ́lọ́ ní èkó ó ní eh, please please seven million seven million is money, seven million is money, seven million is burning owó tó fi rà ló ń rò kò tiẹ̀ mọ bí ó ṣe paná káwọn kan tí wọn wàá fi twelve million ra kan tó wàá sọ̀kalẹ̀ kan tó bá a pa ní. ha tó tàbí twelve million ha twelve million twelve million nílò. sẹ́ńtì ọ̀rá mọ́tò twelve million tí mọ́tò rẹ̀ ọ̀kadà rẹ̀ bá jóná ọ̀kadà bóyá tó kún bọ́ thousand àbí one ten thousand ṣé yóò wá para rẹ̀ bí oní twelve million. ọ̀gbọ́n tá yé tó tó gbogbo rẹ̀ àlìjẹ́nà kò sí bànújẹ́ lẹ́yìn rẹ̀. ọlọ́run wá padà ọ̀rọ̀ ìbá pé ẹrù mo gbà pé tí ń sọ Ìyá aláṣẹ ti nà ánà. Ẹni olùgbàgbọ́ òdodo. Ìtẹ̀kùnlá àwọn ọ̀rọ̀ bàbí àmì àrùbá. Àti gbogbo ohun tí mo ti wá sọ tí mo tún sọ̀rọ̀ yìí máa ń láàrin èmi ọlọ́run. Wọ́n bá sọ pé yù àbọ́jẹ́ ọjẹ́ ni tó bẹ̀rù ọlọ́run nǹkan méjì náà ni kò pé German sister in islam brothers in islam gbọ́n mo mẹ́sọ so orí ọlọ́run ọ̀mọ lórí pé mo ní òrùngbà omi fò òkè mo lè ní òrùngbà kí omi ó fò òkè kí má bẹ̀rù ọlọ́run. mo lè máa lo ni ò bẹ̀rù ọlọ́run ṣé wọn ọ̀rá ọmọ ń jáàbù nítorí kí kóòtù ọmọ bá rè fún wọn àwọn káàkiri ọ̀rọ̀ bí àwọn àwọn títà tó ń lò ìjáàbù kámpọ́ọ̀sì àmà wọn wíìzì sísà ìjáàbù bí ìjìtà máa ń lò lọ́rin ẹ̀ ló lò. Ah, a ní káwọn bíra security NSS kan lọ àpọ́lọ́tì ẹ̀ kankan pé àbọ̀wá láti kọ́ alápolẹ̀ àbọ̀wá láti ah, nígbà ah, àwọn nígbàdà àwọn mọ̀ lágbájá ni àpépérépè ní máa ń wọ̀ lọ́sàn-án kí ló dé ó ní torí kámọ́ rèé kù òun ni sincerely that's what she said àwọn bíra àtàjọ ọjọ́ wọn bẹ̀ láyé wọn èkó wọ́n ti torí pé òun mọ̀ pé téèyàn bá ti lò jáàbù tán bá ń rèpù èèyàn lásìkò tẹ́ ẹ̀dáàmù ń bọ̀ ní kíláàsì rẹ̀ wọn kì í dọ́dọ̀ àwọn sísá tán bá ń lò jáàbù lásìwọ́ náà rí ta ní ọmọ ìlú jáàbù tán lágídí àti jáàbù tán tó ń project yẹ gbogbo àwọn tí ọba ti ba kàrí ààrẹ jẹ ìjáàbù tó lò ní. ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́ gbogbo ń táàrí àmọ́ ṣe ìtọ́lọ̀ ń bá ní àṣẹ do's and don't. ní ti ń jẹ́ bẹ̀rù ọlọ́ nìyẹn commandments and prohibitions àṣewọ́tọ́ ọba jẹ́ pé ẹ̀hán mọ dárun gbọ̀n sí sọ́lọ̀ ló ní ṣe ara àbẹ̀rù ọlọ́ọ̀ni òun nìkan kí bẹ̀rù ọlọ́ ṣòkòtò mi fò òkè ara àbẹ̀rù ọlọ́ọ̀ni òun nìkan kí bẹ̀rù ọlọ́ọ̀ mo lò dáàbò ara àbẹ̀rù ọlọ́ọ̀ni òun nìkan kọ́ ṣùgbọ́n tá a fi mọ̀ pọ̀ ọ̀bẹ̀rù ọlọ́ọ̀ni pé gbogbo ohun tó ń ṣe yẹn ká máa rí pé tọ́lọ́run ló ń torí ẹ ṣe. wọ́n bá kí àmì náà rè bá kí ló dé tọ́lọ́run bá ní níbí ọ̀rọ̀ náà ọlọ́run bá ń sọ fún wa ń dìde sí rí bá. ṣé ẹ wá rí ta bá sọ̀rọ̀ bẹ̀rù ọlọ́run ẹgbọ́ ṣé ẹ rí kéèyàn ọmọ kò tó ìjọba ẹ̀gbọ́n mi dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń gbàwẹ̀ pẹ̀láwẹ̀ wọn wọn mu sìgá pẹ̀láwẹ̀ wọn wọn tó gbóbi ṣe sìná lálẹ́ pẹ̀láwẹ̀ wọn wọn wo blue film pẹ̀láwẹ̀ wọn wọn tó ń gbowó èlé ọlọ́wọ́ àwọn ọmọ nurw àwọn ọmọ onímọ́tò ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń gbàwẹ̀ hmm. pẹ̀láwẹ̀ wọn wọn tó gbowó lọ́wọ́ owó sábàámu owó àárọ̀ owó mọ́ni owó lápá gbogbo àwọn owó bẹ́ẹ̀ gbọ́rí àṣẹ tó lè sọ́ọ̀dọ̀ ìbẹ̀rù ọlọ́run ni pé fi ìlú tọ̀ ṣe kó o ṣe sọ wá rélẹ̀ ní ọ̀wá lágbára bíi kó o sílẹ̀ ìyẹn ló fà nínú yẹn tánàbí sọlọ tó ní ma àmọ́rìtò kóńbì yìí ní ti bá ní to the peak of your ability ibi tágbàrà yín bá mọdé ẹ ṣe débẹ̀ Ọlọ́run rí bẹ́ẹ̀ lè ṣe jù bá ń lọ ṣùgbọ́n o wà máa nà á ètò kó máa ní ìtì ìbá ní ẹ̀jìnà sí pé ní ẹsẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ o ẹ mọ̀ sí rárá fájítẹ́lì bu ẹ̀jìnà sí completely. láti ń sọ fún ọ pé gbogbo ohun tó ń ṣe sí ọ̀dà mà pé kò dá ọ̀ wá sí ìrì sílẹ̀ kọ́kọ́ mọ̀ pé ọ̀dà náà that is the first step ìtí òjọ́pọ̀lọpọ̀ wa ò lè túbà ní pé àárín tá à ń ṣe sí pé kò dá o tún gbọ́ orin the same bá a bá wo orí fóònù rẹ ayéfẹ́lẹ́ wà ń bẹ̀ Saheed Òṣùpá tún wà ń bẹ̀ àmínà òbí rere wà ń bẹ̀ gbogbo àwọn ọmọ onífújì wà lórí fóònù rẹ ẹ tó wà fìyẹn lẹ̀ àwọn fídíò òkú àwọn blue film green film yellow film gbogbo ẹ̀ tó wà níbẹ̀ gbogbo àwọn píṣọ àwọn ọmọbìnrin oníhòòtó ti gbà ọ̀nbẹ lórí fóònù rẹ ọwọ́ fóònù àfi òdà òun lójú ọ wà níbẹ̀ wà láì sọ bá kọ́ni dépọ̀ dà òní fẹ́ jọ wà ń bẹ̀. ìlànà ẹ̀ tọ́wọ́ fẹ́ kọ́kọ́ ní ó mú fóònù ẹ̀ wá nínú tó fi máa yí máa ní fóònù jẹ́ kan bẹ́ẹ̀. fóònù ṣe ní èdè tó àwọn sọ́ọ̀dù ẹ̀ tí èyí bá ṣe pé kò rí àwọn nǹkan kan tó ń bẹ lórí fóònù máa pa sọ́ọ̀dù ẹ̀ ọkàn mi balẹ̀ púpọ̀ o ò lè fóònù lórí fóònù mi o ò lè bá fíṣe obìnrin kan bẹ̀ o ò lè bá fíṣe àtẹnìkan jáńtàtì ọ̀rọ̀ sùn náà o ò lè bá lórí fóònù mi àfà tó orí wọn náà tó bá ti di wípé ẹ̀sẹ̀ ọ̀n sá fún èṣù ọmọ sá fún ọ kí ló jẹ́ kéṣù ọmọ ọ̀tá fún woman ẹ̀ má ni ìrò woman kọ́ ló dáa jù láyé ààwẹ̀ woman kọ́ ló dáa jù ṣùgbọ́n ní kátàfẹ́fẹ́ ọ̀gá ni woman ìwọ tó ọba ti ń sáfẹ́fẹ́ èso ọmọ ọ̀tá fún ọ torí pé ọ̀ ń gbọ́ fújì ibi fújì lè ṣúgbà wọlé tó o fi ń jó ibi ijó lè ṣúgbà wọlé tára rẹ̀ fi mọ́ọ̀fù ibẹ̀ lè ṣúgbà wọlé tó o fi wóbìnrin mọ́lẹ̀ ibẹ̀ lè ṣúgbà wọlé tó o fi ń drọ́ọ̀gì ibẹ̀ lè ṣúgbà wọlé tó o fi ń mọ́tí ibẹ̀ lè ṣúgbà wọlé tó o fi ń mọ́gbó ibẹ̀ lè ṣúgbà wọlé tó o fi ń mọ́tí dá. ọlọ́ni ẹ èmi ọlọ́run tẹ́ ẹ bá wá bẹ̀rù mi lódodo wọ́n bá rú máa bá kíyà mi lárúbí bá ọ̀nà ibi tẹ́ ẹ bá rí bá dé gbogbo ohun tó kù nínú ọ̀rọ̀ ìbá ọlọ́run ẹ mà rìbá tó ní bọ́rọ̀ mi ni rìbá tó ní yáwó èlé ni rìbá tó ní ọyá mi lóúnjẹ ó fi ni ṣùgbọ́n kátàdé kí àwọn nǹkan kan bẹ tí sọ láwọn tí èbá ṣe nǹkan tí ọjọ́ jẹ́rù kan náà àbósùnwọ̀n àbí tí ò ló súnwọ̀n àwọn àfáà ní ìgbà ọ̀wọ̀ yọ farabalẹ̀ ìtí èbá ṣerú kan náà àbí tọ́jẹ́ pé kò ló súnwọ̀n rìbá ò ṣe kí ni kọ̀wọ̀ èmi ní àwọn aṣọ àlòkù tí mo lò ìyá kan ń ṣe pààrọ̀ tí n bá kàṣọ bíi mẹ́jọ fún kó lè fún mi bá fún méjì rìbá kọ́ yẹn ohun aṣọ mi ìtaṣọ mi ká nínú mi nínú báàbù àbí nínú pọ́ọ̀tì àbájù àbí ita àbí ìta àbí ìtọ́ba ká yóò gbé fún mi rìbá kọ́ nìyẹn torí kì í kan náà. a fi náírà bẹ́ dọ́là rìbá kọ́ nìyẹn ṣùgbọ́n mo fi náírà ṣe náírà mo fẹ́ kó one thousand ẹyọ kan fún ọ wà fún mi ní hundred naira gánà mẹ́sàn-án rìbá ni torí pé iye kan náà jọ ni èmi fún ọ ní one thousand ìwọ fi hundred naira mẹ́wàá ní twenty ní kò rìbá ọ̀gbọ́dọ̀ wọ́. sótìyé ṣùgbọ́n fẹ́ẹ́ fi náírà tẹ́ dọ́là kìí ṣe nǹkan nǹkan náà ẹni ṣiṣẹ́ rìbá kọ́ nìyẹn. gbogbo tó kù nínú ìran rìbá ọlọ́run ní ẹ̀jìnà sí ẹgbẹ́ ìsílẹ̀. wọ́n bá jásí pé lòdòdó lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run gbọ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo lámpẹ́pọ̀ àti.

ọ̀tá lówó èlé náà lọ́ọ́ máa jẹ. Mọ́tà ló ń rí arógé mi náà lọ́rọ̀ ìwà ọ̀tún lè. Bèbó o lè jà ọkọ́ tẹ̀ kwando oleja o karate ogun ogun serious war. ọlọ́run bá fẹ́ bọ̀ jagun. òjíṣẹ́ ọlọ́run ọba náà ó tún bọ̀ jagun ìwọ wo lọ wá lè bọ́ ọlọ́run jagun tí wà àwọn ẹni ah. irú weapons wo lọ fẹ́ lò sórí ọlọ́run lọ fẹ́ ṣúùtì abẹ́sẹ̀ rẹ̀ ìbẹ́ ni ọba bá jago tó ní mo ṣúùtì ẹ̀ ẹ̀ ní ọba jẹ ọlọ́run ọba ó ọlọ́run má wa. Ah. wáyé nítorí tó ṣùgbọ́n tó ọba wa gbọ́ wà sí báyìí lọ́wọ́ ní tó wà láì mo túbá ẹwà àwọn bàbá wa nílé pé èèyàn bá ti wá ṣe nǹkan wọ́n wà á dá wákà fún pé dáríjì ní ọlọ́run mo túbá dáríjì ní ọlọ́run mo túbá ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò kó kéré ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tí mo rò kó lóbi ẹ̀ṣẹ̀ kan ò kéré lọ́dọ̀ pàdíyà dáríjì ní ọlọ́run mo túbá. tí wọn náà bá lè túbá. kèé wá ṣe rìbá o ti sẹ́yìn rí wàhálà jẹun o ti túbá ọlọ́run bó forí ó ti pààyàn rí túbá ọlọ́run forí ó ti sóòfì sí rí túbá ọlọ́run forí ó wà nínú àwọn ẹyẹ àwọn àáké òun ni kọ́sísìmù tiẹ̀ àwọn fàbánítì tí wọ́n wà tó o bá ti ṣe mọ́ ọlọ́run bó tẹ́ ẹ bá ti wá lẹ́ẹ̀ṣẹ̀ rìbá mọ́ ẹ̀ jẹ́ mọ́ fọ́lá fún àti kápítà yín ojú owó yín ẹ̀yin náà lẹ́ni nǹkan yín ẹ gbà á èlé ni ẹ mọ́ gbà sóyè láfẹ́ bí lórí afẹ́ ẹ̀ tàbùkí ẹ̀ ní kankan báyẹn wọn ẹ̀ tàbùkí ti yín náà ẹ̀ tàbùkí ẹ̀ ní bẹ́ẹ̀ yá lówó ẹni tẹ́ ẹ yá lówó náà tó dojú owó padà fún yín kọ̀sàbùsí yín ọlọ́run bó borí yìí o. wàyí kánà tó òun sọ̀rọ̀ sí. ọlọ́run wá bọ́ lórí ọ̀rọ̀ ní lórí ìrìbá àwọn èèyàn bẹ́ẹ̀ yá wọ́n kórí sírísì ọ̀bẹ nínú àwọn bẹ́ẹ̀ yá lówó gbogbo wa náà ní ara náà bẹ̀rù ọlọ́ jọ torí ọlọ́gbà rìn yé ìwọ tí wọ́n yá lówó má dínà fáwọn tí ń bọ̀ wọ́n yọ olówó tá ọwọ́ àtẹ́jì fóònù nàmbà rẹ wọ́n wá ń wọ káàkiri ọ̀yáwó tá lọ́wọ́ ń ọ̀kadà ló ń gùn ọfẹ́ máa fi ọfẹ́ máa fi yẹpẹrẹ ayé kí jama wọ́n yọ olówó ilé rẹ̀ tó ti ń gbé tẹ́lẹ̀ lọ́wọ́ lọ ná gbogbo owó le lọ́wọ́ apá lórí dà ọwọ́ lọ ra a five hundred thousand naira náà wá délé rẹ̀ pé tẹ́lẹ̀ Buhari la wà yìí àbílẹ̀ òṣèbàjò so orí wọ̀tán bá yá lówó olówó padà ṣùgbọ́n gbà ẹni tó bá máa ń láwọn èèyàn bí ẹ̀yà lówó kọ̀lá aburu aburú ẹ̀yà lówó tán wàhálà méjì mẹ́ta bá lówó ọ̀dà jẹ́ ìsọ̀kan fún ọmọ ìyá wa kan yáwó kó fi ṣe bísíǹsì ẹran wọ́n sì lọ ẹran léyà àwọn ẹran léyà ńláńlá bọ́ọ̀gìnì lọ́ra lọ́jọ́ pé téèyàn bá kan ó lè wọ sọ bùgá kankan bísíǹsì kó parẹ́ ọ̀gbọ́n tí mò sọ yé irú tó fi máa wé àwọn tọ́jọ́ ẹlòmíì yáwó ra mọ́tò mọ́tò jóná abẹ́lòmíì mọ́tò jóná kankan ọ̀sẹ̀lẹ̀ ìyàwó relé ọ̀rẹ́ gbé lọ sítú òun kò ọmọ wọn ẹ̀ òun láàrin oṣù mẹ́ta ó sì ná tó million lórí ọlọ́run kọ́ sànú wa àfẹ́bà àfẹ́ jẹun ń jẹ ń sọ nìkan bọ́lọ̀ ọwọ́ ọkọ̀ wà ti ṣe ọ́ lóore. ọlọ́run tó bá já síbẹ̀ ní tẹ́ ẹ yá lówó ẹni tára ni ni ẹ fi ẹ̀rẹ́ tí ẹ̀ dìgbà nǹkan ó tún rọrùn fún ẹ lára balẹ̀ tó dá kéèyàn lówó kọ́ lágbára àti

ọlọ́run ní ẹbí lára báyìí. ẹ má jẹ́ yóò discourage yín pé báwọn muslims máa ń ṣe nìyẹn mi ò ní yẹ nìkan kan lówó ọ̀yá àyàn kan lówó ó ti ọba sáré abba tún bí o. jẹ́wọ́n tá à ń sọ yé ṣùgbọ́n tí wọ́n bá lè lọ dínà ó lè jẹ́wọ́ látara tó o dínà yẹn àwọn èèyàn bíi two hundred tí wọ́n á ṣe dáadáa wọn ní rówó yá mọ́. ti yàbí òye wáyé ń ka sọ̀rọ̀ tí ń fa náà rọ̀ tó ní ìlànà ìlà. ọlọ́dún jẹ́ ni làwọn tẹ́ ẹ yá wọn rówó san àsìkò wọn wá ní ẹ fáwọn nígbà sí ẹ ṣe sùúrù fún wa ẹ retí wọn dìgbà wá à ń bá sọ̀rọ̀ kúrò ìwọ bàbá tó ọ̀yá èèyàn lówó ọlọ́run tó wá gbé wà sí kàdé ṣe náà ní ẹ̀rẹ́gbé tó ló gbé èèyàn sí náà ní ẹ̀rẹ́gbé ọmọ ní ṣùgbẹ́ ní fẹ́ rí para ní ayé nira fún yìí lọ́sẹ̀lẹ̀ ẹni fẹ́ yá lówó fẹ́ rí sáyé nira fún nǹkan ò fún ọlọ́run fẹ́ bá lè fún ìta àti sọ fún ọgbẹ́ kan ọ̀kẹ́ máa fi lágbáwá lásán tún kùrá ní wàá ní problem wàá ń tàbí tẹ́ bá lè ṣe sàárà sàárà kí lọ bẹ́ẹ̀ sí àfẹ́sùmọ̀ sàárà tọ́lọ́ ṣe bẹ̀rẹ̀ pé ẹ wà lọ pé owó tí mo yọ ó ti kú òní kọ́rùgbù ó ti kú òní lóhùn ó ti di charity pé mo ti bọ̀ sọ àbúté ìbáyìí sàárà èyí tó máa àbá fífẹ́ tó máa gba fẹ́ẹ̀ tẹ̀wé tẹ̀wé náà èyí ìgbà náà àǹtàsọ̀dàm bá lè gun ẹni ọlọ́ni ló ló fẹ́ kálẹ̀ bá ma láàdá bọ́ kí ni tó fà ẹ ti máa rí ìpìlẹ̀ ìbá bọ́lọ̀ wọn bá mù ìnira kọ́ ìwọ́n tó yáàyàn lówó ayé rọ̀ ọ́ ni.

àdúrà tó gbà ah, àdúrà yẹn ti lọ pọ̀ jù ẹni wọ́n fẹ́ tó ṣe yóò tó fẹ́ tó lè máa ṣépè fún ọ̀gá tó jẹ́ máa ṣàdúrà. wàtàkù yẹ ọmọ nítorí jà òun náà sí ilé àdúrà àti bẹ́ẹ̀ parí tẹ̀sí sọ́ra yà sílé òun nìkan tẹ̀sí rí jọ́ mẹ́ta ni áàdù ní two eighty one two láti dó ìbéèrè kan méjì ní bẹ́ẹ̀ wà sọ wàrà yàtà adé yìí.

ṣèbí pẹ̀lú ìjáàbù rẹ ló tó ń sẹ́ndì píṣọ̀ rẹ sọ́kùnrin lórí wọ́sáàpù ọwá sí ìjáàbù ọkùnrin tí èso ọkọ rẹ bàbá rẹ ọ̀yọ̀ǹda fún ọwá ń gbá ìyá rẹ nǹkan ti rọ́lù ọ̀. Ọlọ́run bẹ̀rù ọlọ́run pẹ̀lú bẹ̀rù ọlọ́run rẹ ló tún jíwèé wò nínú ìdánwò àfáà. ìbẹ̀rù ọlọ́wọ́ bá dà níbẹ̀ yẹn. Ẹkọ́ bá ti jọ ọ̀gbẹ́ǹde tí wọ́n bá ya píkṣọ̀ bí tó ti ń jíwèé wò nínú exam tá bá fi wọ̀n sínú rẹ̀ máa dùn lọ́dọ̀ lọ. Tá bá ya píkṣọ̀ rẹ obìnrin tí èé ṣe ìyàwó rẹ tí wọ́n à ń so igi ẹ̀fọ́ tó o sì tú gbogbo ṣòkòtò rẹ ojú oko ṣòkòtò kánísìpù ní ojú ọwọ́ àbálẹ̀ lórí bí ìgbà adìẹ sábà ọwọ́ awu ọmọ ọlọ́mọ níná ìwọ tí wọ́n wó níná náà ìwọ náà wá fẹ́ ra rẹ lẹ̀ tọkùnrin ti wọ ìwò ara rẹ ó sì lọ ọlọ́kọ ní ọjà tó yẹ kọ́ ọ̀tà fún lójijì àbọ̀ sọ̀bẹ̀ ọba. ọlọ́wọ́ gbọ́wọ́ àti ní mọ́sálásí lọ sọ̀bẹ̀ wọn ọba wọ́n tako ìyàwó máa ń Ọlọ́ọ̀bẹ̀rún ọlọ́run ọba a ti wà ní òrùkú mo sì rẹ́pọ̀tù ní bọ́ọ̀lù. Wàtàkó yàwó máa ń tó yàwó ọlọ́run ní ẹbẹ̀rún ọjọ́ yẹn ọjọ́ kan just a day. Ṣé ẹ wá rí ọjọ́ yẹn ọjọ́ tí ó jẹ́ pé àwọn sàábẹ́ alálùbáríkà àwọn sàábẹ́ tán bẹ̀rù ọlọ́run pàápàá jùlọ àfáà wa Abdullahi ọmọ Umar. tó bá ti gbọ́rọ̀ ọjọ́ yìí ó máa ń dá fún ni àwágbọ̀ àwọ̀ ọ̀dáwọ̀. Àbá wọ́n ní sábà ń ka Sábà wa kàdé bí yàwó máa yẹ kó mò náà sólẹ̀ rọ̀bílà. Ọjọ́ tí yàwó máa náà lọ́lọ́ ń lò ọjọ́ ọjọ́ ni ọjọ́ bá tó níwájú ọlọ́. tọ́wọ́ rò pé bóòlù ta lòun bóòlù òun ti fẹ́ gbó wájú ọlọ́run ọ̀dà fún mi. jama ọlọ gbogbo ń ń àwọn tí ń àwọn wà sí. ta ló fẹ́ sọ fún gbogbo àwọn apáṣọ lágbówó mọ́sálásí lẹ́kọ̀ọ́ jẹ gómìnà òun náà ni ẹ wá ní buhari ọ̀fà àṣeyọrí àwọn olórí ìtúbi buhari kó rọra buhari.

kábẹ́rù ọjọ́ kan tí wọ́n dùn níwájú ọ̀nà wọ́n ń sọ pé recession táwọn ìkẹrẹ àwọn ní sálárì ṣé fámìlì wọ́n ń sọ́fà wà láàyè inú mọ́sálásí pọ́lì pàdébọ́ tí bọ́lọ́wọ́n bá búra yìí rọmọdọ́ọ̀ ní di èzè àwọn òṣìṣẹ́ ìjọba lọ́yọ̀ọ́ sì wà láàyè wọ́n ń sọ́fà ẹnu ìgbà tí rọmọdún ọ̀nà bẹ̀rẹ̀ àmọ́ àwọn tọ́já sí tá a ti bùn ní nǹkan àmọ́ àwọn tọ́já sí pé wọ́n tún máa máa tọrọ pé ara ni àwọn wọn jà wọn lówó oṣù ààwẹ̀ kan fáwọn sọ́kà bẹ́ẹ̀ fún gómìnà sọ́kà bẹ́ẹ̀ fún gbogbo àwọn tọ́jọ́ ń ṣèjọba táwọn ọmọ ẹ̀jẹ̀ tọ́kì táwọn ọmọ ẹ̀jẹ̀ adìẹ táwọn ọmọ ẹ̀pẹ̀rán táwọn ọmọ ẹ̀jẹ̀ sẹ̀mọ́ táwọn ọmọ ẹ̀jẹ̀ ápù táwọn ọmọ ẹ̀jẹ̀ wọ́tàmẹ́lọ̀. ẹ wá ń sọ fẹ́ẹ́ rìsẹ́sẹ̀ tó bá ń sọ rìsẹ́sẹ̀ tó wọ́n láìpẹ́ I will never believe petrol price dáwálẹ̀ wọn ọ̀kan nílẹ̀ tó ń bẹ àwa nìkan ká sọ́fà rẹ̀ ó yẹ káwọn náà sọ́fà rẹ̀ blẹ́sẹ̀ bí táwọn ò lè sọ́fà owó tí wọ́n dọ̀dọ̀ ọkùn bẹ̀ lákàntì wọn ilé iṣẹ́ tí wọ́n dọ̀dọ̀ ọkùn wọn ti kọ́. ẹ sọ pé ní kẹsẹ̀ wọn àtẹ̀rù ọlọ́run ọba ni owó tó fi lè sanwó sí ẹ̀ ń bẹ̀ lọ́yọ̀ọ́ stage ọ̀ ń bẹ lọ́sùn stage lọ́dún yìí nìkan lọ́dún yìí nìkan sùkúù tèmi ọmọ ìfowópamọ́ sọ́dá kàǹtì ọ̀yọ́ tó dé ní two hundred thousand naira renewal fee tá à ń san ní gbogbo private tọ́ba ti jẹ́ secondary school one hundred and thirty thousand ní tẹ́ ẹ bá dé bọ́dọ̀ internal revenue ẹ̀rí rìsíìtì tí ó ga onítàsí oníkìíní kan níbo náà kó gbogbo owó yẹn sí wọ́n ní ẹ̀ disclose ẹ̀ disclose idea tẹ́ ẹ lè disclose ẹ̀ wàtàkù yawman. ìwọ náà jẹ́ olórí dìpátmẹ́ǹtì rẹ ìwọ náà kówó jẹ ẹ wá ń ṣe african fayana ẹ ń ṣe kinní kan kílò ẹ wá ń ṣe wèrè ẹ wá ń jó kí ẹ wá ń ṣèlànà kí ìtẹ̀wé ọjọ́ yẹn tó dùn wájú ọlọ́run ọba. ó ń bóra ó ń ọlọ́run ní ó dúdú. mo dúdú. sọ ọ̀rẹ́ tó bá dúdú ọlọ́run ti di pé dúdú ló fi ìtì ẹ̀mọ́ wulẹ̀ bóra So orí kéèyàn bá dúdú tẹ́fọ́ bá jẹ nínú ìṣe òní tètè fúra jẹ́ fún ọjọ́ ọmọ pupa. ọwọ́ dúdú àwọn dèdèrìn boyfriend rẹ kọ̀ wá sí ọlọ́rùn ọwá lòun ò bóra mò ń bleach ni mò ń tó lè ní. ìwọ náà tó ń jẹ kọ́ọ̀tì ọ màmá náà lè kọ́ kírun wa kíkan ọ̀gá nìkan lọ pẹ̀lú ọjọ́ tó dúró wájú látò ní lọ́mọ jẹ náà. ẹ̀jẹ̀ ọjọ́ yẹn yàwó mà yẹ fi rúlì má rú mi ní àrí wà á máa sáfọ́ máa yá rẹ̀ wà wú lè yí wà àbí wà á máa sáfọ́ yá rẹ̀ àbí bàbá rẹ̀ wà sọ ibà sí ìyàwó rẹ̀ màìsì yìí. You are the sugar of my feet. You are the microphone of my engine. You are the footing chair of my room. You run down tó ti yé wà á máa wá sá wà fọ́ ìbá ti yí wà bá ní ìṣẹ́lẹ̀ ọjọ́ kan tá à ń sọ yìí ìyàwó àtọkọ ọmọ sá fúnra wọn ọmọ ọmọ sá fún bàbá bàbá ọmọ sá fọmọ líkùlé múre ní omuyàwó náà ìdí jama bọ́bá wá rí bẹ́ẹ̀ wàhálà kálukú ó ti tó naa, gbọ́ níjọ́ náà òun ni ó jẹ́ àmọ́ wa ọlọ́run jẹ́ àṣàṣeyọrí níjọ́ yẹn ọlọ́run ní ẹbẹ̀rù ọjọ́ tí ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run tó bá wá yìí wa Muhammad sallallahu alaihi tó sínú sàárè dúkìá wa ó tẹ̀lé àwọn fámìlì wa ó tẹ̀lé wa iṣẹ́ wa ó túmọ̀ tún wá fà kò ló náà fẹ́ máa kásàtà wà ó láàárín. Fẹ́wárí ọlọ́wọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ alábòsí, iṣẹ́ tí kálukú ṣe, gbọ́miyé dáadáa, iṣẹ́ tí kálukú ṣe tẹ́mi kọ̀ọ̀kan ṣe wọ́n á pè fún. Tọ́ba jẹ́ pé dáadáa ló ṣe wọn ní sàbúrú fún ọ, tọ́ba já burú náà ní aburú ni wọ́n á fi sán wàhùn láàyò wọn à ní sàbòsí ẹnì kankan abẹ́rẹ́ ọlọ́run jẹ́ àsòrire ìwọ̀n bàtà lè kú lọ́bẹ̀ ìbòun nìyẹn subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa